إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العادي عادي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوة وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí àdá ọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala ta tọrọ àsìlátù fún anábúwa Muhammad sallallahu alayhi wa sallam a máa tó tẹ̀síwájú lórí àwọn àlàyé ọ̀rọ̀ tí a ń ṣe èyí tó ní ṣe pẹ̀lú Sheikh Ali Hassan al-Halabi ta'ala lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kan bàbá òun náà ni wípé wọ́n máa ṣe ishtirot al-ijma fi at-tabligh ètè kátólé èèyàn ní mọ̀tẹ́dẹ̀ ó bọ̀rọ̀ jẹ́ pé ẹnìyàn ó jẹ́ ni tí ẹnu àwọn afá kò lé lórí kátólé ní mọ̀tẹ́dẹ̀ eléyìí Sheikh Rabi Sheikh Obeid Jabiri hafidhahullahu ta'ala lára àwọn tí wọ́n fi ọ̀rọ̀ yìí tí wọ́n fi ń kan bàbá yìí tí ọ̀gọ̀rọ̀ nínú ẹ̀dẹ́gbà bẹ́ẹ̀ ẹlòmí ò verify ṣé tòótọ́ ní nǹkan yìí àbí kò ń ṣe tòótọ́ ṣé Sheikh Rabi hafidhahullahu ta'ala wa baraka fi wa khatama Allahu bil husna ṣé nǹkan tí wọ́n sọ yìí látara in tó ń bẹ lálẹ̀ láàrin wọn àbí disagreement tó ń bẹ nípa àwọn afrọ́dù kan tí wọ́n jọ ní pẹ̀lú Sheikh Ali Hasan halabi òun ló mú wọn sọ eléyìí kò sí nǹkan tó lè yanjú ọ̀rọ̀ yìí ju pé ká padà sínú ọ̀rọ̀ ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn káwọ àwọn ọ̀rọ̀ rẹ̀ sí àwọn nǹkan tí ó sọ ní àbí ó sọ àti ọ̀rọ̀ yìí nìyẹn nígbà tá a bá bẹ́ẹ̀ lọ kí ni tí wọ́n sọ lórí ẹ̀. Ah, wọ́n bẹ́ẹ̀ lọ wọn wípé masalatul ijma ala qabuli ah, al-jarh والتعديل ومسألة ما تقوله من أنه لا نجعل اختلافنا في غيرنا سببا للاختلاف بيننا أرولي ويكي إجماع بروا لا lè gba والتعديل. wa أنتي that is ẹni tí wọ́n ومسألة لا نجعل خلافنا اختلافنا في غيرنا سببا للاختلاف بيننا اني جيكي ايكونوا نيبا الومي كوجو كونفا نيبا ايكونو لا نراوا شيخ علي حسن الحلبي رحمه الله تعالى falam azid ala an kultula ẹni tí ó béèrè béèrè yìí wọ́n ní ìsọjú wípé mo sọ fún wípé rọ́jì kìtàbí padà sínú tíra mi sọfàtà kádà wà sọfàtà kádà page so and so fahakíkọ̀tàn wọ́n ní ti òdodo ilẹ̀ àn títí dì sí lam yarud ẹni yẹn ò dé sí padà ila al-an lam yarud ala risalati kò dé sí padà fún mẹ́sẹ̀jì tí mo sẹ́ndì sí lè án ní a'lamu yaqinan annahu insha allah torí pé mo mọ̀ ní ti òdodo pé ẹni yìí ní insha allah raghibun fil haqq ó jẹ́ ẹni tí ó ń ṣojú kòkòrò láti mọ òdodo talibun lè sawab bákan náà òun wá ntí ó correct lamma qara ma zakartuhu lahu min kitabi ìgbà tí ó ka nǹkan tí mo mention fún nínú tíra mi zahara lahu butlanu ma yusha èyí tí àwọn èèyàn ń gbé káàkiri ó padà hàn sí pé ni wa fasadu ma yuza bákan náà ìkà tí tí wọ́n ń polongo káàkiri pé nǹkan bàjẹ́ ni bẹ̀rẹ̀ haq tí ó so dodo ń bẹ̀ wàlá hudan bẹ́ẹ̀ ni kò sí mọ̀nà ń bẹ̀ wàlil asabi shadid wọ́n ni tó ba nínú jẹ́ gan وقد ذكرت هاتين المسألتين wọ́n ní iṣu méjèèjì mo dárúkọ wọn fọ̀dán dínú hawlahuma bi suhulatin wa bi yusrin insha Allah méjèèjì yìí nìyí màá máa para wọn màá máa dárúkọ wọn بسهولة بلور وبيسر إن شاء الله ومن ادعى علي ربنتي أبلمني أنني ربطت القول بالجرح والتعديل أو قبول الجرح والتعديل بقبين تبلمني أنني ربطت القول بالجرح والتعديل wípé mo so gbólóhùn ìpè aljarh wa ta'dil kí a disparage àwọn èèyàn àbí ká authenticate àwọn èèyàn àbí ká recommend wọn aw qabul aljarh àbí gbígba aljarh disparagement ìtàmáṣe ìṣánilọ́gbẹ̀ wa ta'dil bákan náà ìrecommend yẹn ipe mo so pọ̀ mọ́ kíni bil ijma ipe ijma gbọ́dọ̀ wà fahadha iddi'un batilun ẹni tó bá lélẹ̀ yìí mọ́ mi ìlẹ̀kulẹ̀ lólẹ̀ wa masail al-jarh wa at-ta'dil ọ̀rọ̀ al-jarh wa ìṣánilọ́gbẹ́ bákan náà ìyìn èèyàn tí ẹnu àwọn onímọ̀ kò lè lórí kọlíìlà wọ́n kọlíìlà jìdàn ó kéré gan. lidhalika alqawlu bi annahu la yuqbal aw la yudhkaru al-jarh wa at-ta'dil illa bi ijma' kéèyàn wá sọ wípé àní gba jarh wa àbá àgbọ̀dọ̀ máa dárúkọ jarh wa at-ta'dil illa àyàfi pẹ̀lú ijma' hadha qawlun fasid إلي ربكني ونتيو دا ولكن ماذا كان كلامي شيخ علي حسن رحمه الله وني كنين كتي أورو دي وأين موضع ذكر الإجماع منه ومتدارك إجماع بي كان كلامي وني انطرو من دليل أن الإلزام بالجرح والتعديل في المسائل الخلافية لا يجوز الإلزام wọ́n ní tí mo sọ ni pé ibi tí ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú jẹ́rù wa tàbí tí kìláàfù máa ń bẹ̀ ń bẹ̀ láyé jùzọ ìlsàm á gbọ́dọ̀ kọ̀m̀pẹ́lì ara wa láti gbà lágbájá ní ìgbà tí mo stọ́dì tí mo stọ́dì tó padà sí mo tẹ́ni mo tẹ́ni kó gbọ́dọ̀ fọ́ọ̀sì ẹ̀ lórí ẹlòmíì ìlsàmù hùwà òun ní ọ̀ràn yẹn ni kí òun tẹ̀lé torí pé tó hàn sí lódodo nìyẹn tí ó gbọ́dọ̀ jùlẹ̀ ṣùgbọ́n ṣé dandan ni kó ṣe yí pé ẹlòmíì gbọ́dọ̀ gbà kódà kẹ́ni ẹ̀ máa rí tóun rí lórí kíní ẹ̀ ni wọ́n ní táwọn sọ nìyí وأن الإلزام إنما يكون في المسائل التي أجمع أهل العلم عليها إلزام yóò máa wà bí ọ̀rọ̀ tí àwọn onímọ̀ bá fẹnu kò lé lórí ìsìláàmù wà ń bẹ̀yẹn ṣùgbọ́n ìtẹ́nu wo kò lé lórí kálukó sàn torí ni ìtẹ́nìrí lélẹ́ ọ̀ràn yẹn dẹ̀ ní kí òun sàn torí yẹn ọ̀ràn yẹn òun ní tó hàn sí yẹn ló gbọ́dọ̀ tẹ̀lé ṣùgbọ́n ní tí nǹkan yẹn ò hàn sí bó ṣe hàn sóhun kó ṣọ̀ràn yẹn fóun láti tẹ̀lé wọn ní táwọn sọ nìyẹn lè ánàna ìdá alzamna bi ahadi akwal alẹ́tì khalafa fi alẹ́ ẹ̀lì famalẹ́bi yẹjà lọ́ adàl kawul mulziman بينما ذلك القول غير ملزم wọ́n ní tí a bá mú ibi tí khilafu wà láàrin àwọn àfa ẹ̀sìn àwa mú kan ní ọ̀rọ̀ yẹn ni a ṣe ní nǹkan tó ṣe bó wà muslim pé ní tí àwọn èèyàn gbọ́dọ̀ mú ni tí gbogbo àfa gbọ́dọ̀ mú ni بينما ذلك القول غير muslim whereas ọ̀rọ̀ yẹn ni kò ń ṣe nǹkan tó ṣe bó wà muslim. هذا تحكم وهذا إلزام بما لا يلزم eléyìí ni àtàkùnmù ni ìṣe ìdájọ́ lórí àwọn èèyàn bákan náà wàhálà ìzámù bí máa la ẹ̀zá ìrẹ̀ fọ́ọ̀sì àwọn èèyàn láti gba nǹkan tí ó ń ṣọ́ra yẹn fún wọn láti gbà torí pé nǹkan tí ó hàn sí ipò dodo ni wáyé sí wàá fọ́ọ̀sì ní kí mo gbọ́dọ̀ gbá láì ṣe pé ẹni tí à ń sọ yín sí àánìyàn ẹni tó jẹ́ àfẹ́ ẹ̀sìn tó ná jẹ́ ẹni tó wà áhàlùn ìbí ṣehaj káwá sọ pé ń tẹ́ni rí ni òun náà gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ so ó túmọ̀ sí pé ó ń takò òdodo amaliwájú òsàní wọ́n ní ìkejì tàbá ní káwọ̀ lórí ìkejì fawwal ìknáwó wọlkaná wọlékìtìnà wọ́n ní òun náà ní kíyàn try láti convince yẹn bákan náà kéèyàn wá convinced bimana manikitana àbí ayé masalatin khilafiyatin gbogbo ẹni tó bá ti lè wá convinced pẹ̀lú any issue tí khilafu wà ń bẹ sawan fi jarh wa ta'dil kò bá jẹ́ bí àjẹ́rì wa ta'dil aw fi fiqh kò bá jẹ́ bí fiqh náà aw fi ayé masalatin min masail ilmi kò bá jẹ́ níbi any issue ní issue ìmọ̀ bí hadith hadith lápẹjúwe ila akhiri fahadhi al-qana'a baynahu wa bayna rabbi conviction yìí láàrin wọn àtọ́lọ́ ọba rẹ̀ nù amma an yushakkika bin nawaya kó máa ká ti dáòtù sínú ọkàn àwọn èèyàn yìí pé lágbájá ẹ̀ báyìí ni àyùkọ́ fulan yarji ila al-haqq lágbájá yóò padà síbi òdodo wà fúlánì yóò adé haq lágbájá ní òun tí ẹ̀ o máa ń takò dodo wà fúlánì ta'ammad mukhalafatan haq lágbájá ó máa ń mọ̀tàkùdù ní fàárì ustuwana tún asbahat mumilla wọ́n ní àwọn nǹkan ìlú ti di nǹkan tó ṣe yí pé oyàn ń kó sunsun bẹ́ẹ̀ ni the same thing náà na kan repeat ni falkalam fi afasid wa fasid jiddan wọ́n ní ọ̀rọ̀ ń pè lé ọ̀rọ̀ tí ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ tó burú ni fasid jidda ọ̀rọ̀ tí ó tí ó da rárá tó gan wọn na sẹ́tí àná rúdà àlàkóso mi na bí mísìlì máa àwọn tí wọ́n jẹ́ opponent wọ̀ ni àwọn náà lè ṣe kí ni a lè ṣe rọ́dù fún wọn lórí pẹ̀lú nǹkan tó ń ṣe rọ́dù fún wọn náà بمجرد تفاصل في القول والكلام الكثير كان ما صر صر صر صر والطعن كان ما بو وما أشبع وما أشبع فهذا نحن لا نلتفت إليه ولا نقيم له وزنا إليه شيخ علي حسن أني أو نبو سو بيلاني آه ريكورنال بتلوكما إذا وجد شبهة علمية تي abáfilẹ̀ yìí ṣúbà ilmiya kan ní aw hujja àbí hujja kan ní tó bá ń bẹ fa nahnu tadhillu riqabuna lah àwò tẹríba fún wa takhba nufusuna lah bákan náà ẹ̀mí wọ́n gbà amma an nulzama bima la yalzamuna ẹ̀wárí kí èèyàn kan kó fẹ́ làbọ̀ wá lọ́rùn ní tí ó kì í ṣọ̀ràn yẹn fún wa ráàyè ti ti ẹni tí wọ́n rí nípa àwọn èèyàn wà á sọ òdodo ọ̀ràn yẹn ni fún ọ láti sọ nítorí ní hak ní tó kílẹ̀ sí wọ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí pé kí ni máa yẹ̀zámù ká yẹ̀zámù ni ní tí wọ́n rí lódodo yẹn ni kò túmọ̀ sí pé kí ni yẹ̀zámù ni òdodo ó ti di ọ̀ràn yẹn fẹ́mi náà láti tẹ̀lé torí pé eléyìí ibi táwọn ti ń ṣe mistake ẹni wọn pé òdodo agbọ̀rọ̀ tẹ̀lé òdodo ayọ́ ní ìtìfọ́ lórí pa agbọ̀rọ̀ tẹ̀lé òdodo ṣùgbọ́n mọ́sálà yìí sáré pé kìláàfù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ not mọ́sálà ti pé jùmọ̀ wọ̀ bẹ́ẹ̀ masala yi ne tàtàjì lè tẹ̀ràfà masala táwọn èèyàn ó jọ sọ́dí ni so níbi kọ́lẹ̀ kó mọ̀jọ́ ọ̀rọ̀ tẹ̀dí èèyàn kó jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ fíkíù ní àbọ̀rọ̀ kìíní masala tó ṣe pé kìíní khilafun bẹ́ láàrin àwọn oníṣòwò náà lórí ẹ̀ so tó pé tàtàjì lè dìràfà wọ́n ṣe dìràfà ní intanet ẹni yìí ó lè máa yìí so lódodo ló ni intanet ń kálukú ní òdodo ló ní ọ̀rọ̀ káká ọmọyà tàbá dìde ní rùkú ṣáàkà ọmọyà ni àbí àdàwọlẹ̀ sheikh al-albani rahimahullahu ta'ala àwọn sọ wípé wà lásìkò àṣùkò àná òbídì àdọ̀lára wọ́n láwọn ní dáòtù wípé dáwọ́ padà sí àyà ní àdọ̀lára ni ìtàwọn rí hakuna sọ yẹn bẹ́ẹ̀ ni ara wọn àfáìsìn ní ìtàwọn gbà pé kíni táwọn gbà pé kíni ní yẹ ká òun náà ní ká nítorí ẹ̀ka ṣe òun náà ní kí nítorí ẹ̀ka ṣe òun ní ká káwọ́ mọ́yà ṣékàrà àgbárí lẹ́ sọ pé kí ni àwọn ò ní dá òtítẹ́ bídí àdọ̀lá láàrin so nísìn àwọn dúró ti ń tó kílẹ̀ sáwọn àwọn náà dúró ti àwọn ilé náà dúró ti ń tó kílẹ̀ sáwọn a lè sọ pé ń tẹ́ni ìlú lé lórí nìkan tọ̀ ni ọ̀rọ̀ nísìn tàràwí ni ṣàlẹ̀ kí rákà kọjá rákà mọ́kànlá àbáàlẹ̀ kí kọjá rákà mọ́kànlá ṣékàrà àgbárí ní tán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà masáìlì tó masáìlì fiqhiyya bẹ́ẹ̀ náà ni masáìlì àkàdíyà náà àbí nǹkan tó ní ṣe pẹ̀lú al-jarh wa ta'dil tó ṣe pé bóyá ẹnu àwọn àfáà lè má kò lórí ẹ̀mí lágbájá nìsín ṣé mo tẹ́lì ní àbí kò ṣe mo tẹ́lì lápèjúwe sìn ṣé ẹsẹ̀ ni wọ́n wọ̀n tó bá dẹ́gbẹ̀ẹ́ ní alkiyama ni àbí iṣẹ́ that is ẹni tí ó ní iṣẹ́ ni wọ́n wọ̀n ni àbí iṣẹ́ gangan eléyìí àwọn nǹkan tó ṣe kẹ́rí ṣe kò sáré gbìnà òṣèlú ní ṣe sọ àwọn mùsáì tó ṣe pé òkè ó so má kì í dà somehow tó ṣe pé kìláàfù bẹ láàrin àwọn oníṣọ́nà lórí rẹ̀ ni intan kálukú bá rí lódodo ó gbọ́dọ̀ fi rin lẹ̀ ó rẹ̀ gbọ́dọ̀ dúró tì ẹni tí ò rí nǹkan yẹn bẹ́ẹ̀ òun ò dúró tì tó ṣe pé kí ni nǹkan náà rí so kò ń ṣọ̀rọ̀ ìtọ́lẹ̀ àjẹ́rì wá káàdì nìkan ó ní í ṣe pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ṣe pé sí ní ìlàfù wà ń bẹ̀. náà a lè sọ pé lẹ́yìn ní òdodo ní ní nǹkan tó ṣe pé ó tẹ̀wọ̀n sí àwa gẹ́gẹ́ bá ṣe tó máa ṣe ní àlàyé bì. so wọ́n ní ṣùgbọ́n kí ẹ̀kan fẹ́ force opinion lé wa lórí ní pé tẹ́ mo rí ń pẹ́ yìí níwọ̀n náà gbọ́dọ̀ rí ó ní eléyìí nǹkan táwọn lè gbà nìyẹn wa anna aisha hayatan ba'ida عن الحياة الحقيقية العلمية التي تعلمناها من مشايخنا فهذا من أبين الباطل ومن أصل البيان kò ṣe pé ìgbésí ayé tá a máa gbé ìgbésí ayé tó jìnnà sí ìgbésí ayé ìmọ̀ta kọ́ lọ́dọ̀ àwọn àfa wa ni so eléyìí wọ́n ní ìbàjẹ́ tó fojú hàn ní omi after bayan bákan náà àlàyé tó ṣe pé kí ni ó fi bàjẹ́ jùlọ òun ni irú eléyìí so tábà wo ọ̀rọ̀ tí Sheikh Al-Hasan Al-Halabi tán sọ yìí wọ́n jẹ́ ká mọ̀ wípé kí ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjùmọ́ni ọ̀rọ̀ al wa ta'dil tó ṣe pé ìjùmọ́ wà lórí ó gan ó gan so bó làwọn ṣe mọ̀ sọ pé ìjùmọ́ gbọ́dọ̀ wà lórí al wa ta'dil kan tó lè gbà àbídáwọn máa bàtà ìyàkà ìjùmọ̀ gbọ́dọ̀ wà lórí ẹ̀yìn mélòó ni àwọn èèyàn mélòó ni wọ́n ṣe ìjùmọ̀ lórí tẹ̀bí wọn náà mo dúdú náà la gbọ́dọ̀ tẹ̀lé ṣùgbọ́n ẹlòmí lè máa rí nǹkan tí wọ́n rí ó lè máa wá convince pẹ̀lú tí wọ́n wá convince pẹ̀lú wọ́n ṣe fẹnu kọ́ídà kan náà lẹ́jọ́ dólé lórí ni nípa gbọ́dọ̀ tẹ̀lé òdodo nípa wípé kí ni àjẹ́rù ọ̀tà àbí èyí tí ó ní àwọn ọmọ jẹ̀mú rẹ̀ ni àwọn principles rẹ̀ ni ṣùgbọ́n sì wọ ìṣáàdù abẹ́ lọ síbẹ̀ ìṣáàdù tó abẹ́ lọ bẹ̀rẹ̀ kò abẹ́ ẹni kejì lọ́bẹ̀ so if I force your opinion tiẹ̀ lórí ẹni yìí ibi tí ìṣù wà ní so ká ní pé nǹkan tẹnu àwọn àfọ àkọlé lórí ó tún present ṣùgbọ́n nǹkan tẹnu àwọn àfọ àkọlé lórí ni ni àwọn àfọ àsúnmọ́ là ń sọ àwọn àfọ ìbílẹ̀ ọ̀ nítẹ̀nu wọn ò kò lé lórí nǹkan yẹn ni ó ṣòro force your opinion àfọ àkan lórí àfọ àkan bẹ́ẹ̀ ló ṣòro láti fọ́ọ̀sù kí ní àfáà kan lórí àwọn ọmọ kéwú tó ṣe pókè àfáà mi ni wọ́n kọ́ ṣe lórí ọ̀rọ̀ yẹn ni ní ẹ̀lẹ́ ṣe náà ni kéèyàn ṣe dìrásà ọ̀rọ̀ yẹn ni so bẹ́ẹ̀ni ẹ̀mí ló fẹ́ ṣe dìrásà náà àwọn àwa kẹ́ bá ṣe ń sọ fún ọ láwùjọ àwọn tó ṣe pé ọ̀rọ̀ míì tó clear dáadáa tó jọ̀rọ̀ fi kí ọ̀rọ̀ àkídà ní wọn gbọ́yé ni ọ̀rọ̀ pé lágbèjá mùtẹ́lì kò ṣe mùtẹ́lì ni wọ́n wá gbọ́yé ni wọ́n mọ àwọn àlàyé tó fi jẹ́ pókè wọ́n convince staff wá ṣe exam so eléyìí ó ní nǹkan tí Sheikh Ali Hasan Al-Halabi tí wọ́n sọ náà a ṣe ń padà bọ̀ á sórí mas'ala ẹlẹ́ẹ̀kejì náà Sheikh Rabi hafizahullahu ta'ala tá a bá ní kí awo ọ̀rọ̀ wọn àti kóòtù ọ̀rọ̀ wọn náà tẹ́lẹ̀ ní ìgbà tí Mahmoud Al-Haddad tó ń tẹ̀ láti fọ́ọ̀sì wọn ó fẹ́ ṣe exam kan bá dáa Nawawi àti Ibn Hajar kí ni èsì tí wọ́n fọ́ lórí ilé yìí náà ní àtúnlẹ̀ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ilé yìí tá a bá padà sí ọ́díò kan tí Sheikh Rabi hafidhahullahu ta'ala wa saddada khutah wa khatamallahu tí wọ́n ṣe orúkọ ọ́díò yẹn jẹ́ taqwallahi wa níbẹ̀ nìyẹn Sheikh Rabi sọ wípé yẹ̀sálùkà yóò bèèrè lọ́wọ́ rẹ̀ alì ibn hajar mọ̀tẹ́dì àwòlẹ́sẹ̀ mọ̀tẹ́dì ṣoní bídíà ni ibn hajar àbí kò ń ṣoní bídíà takul tí wàá sọ wípé máa tẹ̀sán àkóòl mọ̀tẹ́dì ní ilé sọ pé mọ̀tẹ́dì ni àkóòl àṣàrí ń dàwó àṣàrí yà ní tí mo lè sọ ni pé àṣàrí ni àbí kí n sọ pé kí ni ń dàwó àṣàrí yà bayyant mo ṣàlàyé fún yakul la kul mọ̀tẹ́dì yóò ní rárá àfi kò sọ pé kí ni kò ní mubtadi'in tó o bá sọ pé sọ sọ pé mubtadi'in so Sheikh Rabi wọ́n ní tí wọ́n sọ pé ah ma yalzamni shar'an an aqula hadha kò ń ṣọ̀rọ̀ yẹn kò ń ṣe dandan lórí mi ń ṣe láti sọ pé mubtadi'in wọ́n á ṣe ìṣòrí kankan náà ni pé ara ò àfikún sọ pé mubtadi'in tó bá sọ pé mubtadi'in wọ̀gán fún ẹtì dín mùtẹ́dì nǹkan kan mọ́ra so eléyìí òun ni ọ̀rọ̀ tí sheikh rabi hafidhahullahu ta'ala tí àwọn gangan sọ nípa tó fẹ́ ṣe ìzáàmù ẹ̀yìn títí Mahmoud al adad àti àwọn tánú òrí wọn tí a ti sọ nínú ọdíò al-Ilzam bi-Tabdi èyí tá a ti ṣe sẹ́yìn so bákan náà Abdullatif Bashmil òun gan ó fẹ́ ṣe kọ̀rọ̀ bí kan bá dá Sheikh al-Albani intan sọ fún náà ni pé kò ń ṣe ọ̀ràn yẹn láwọn lórí bí káwọn sọ yẹn àwọn àtọ́wọ̀ Albani àwọn ti bàyánà àwọn ṣe yẹn náà aṣàlàyé rẹ̀ nípa nínú ọdíò tí a ṣe sẹ́yìn òun náà ni exam bi so sheik rabi gan fúnra wọn ò gbà káwọn èèyàn ṣe exam àwọn tí àwọn ò bá ní tì náà ó pẹ̀lú nǹkan yẹn ni so torí pé tá a bá wo issue tó ń bẹ ńlẹ̀ òní pé wọ́n ní alábí ń sọ pé kí ni ó ṣe ìṣẹ́ráàtú ìjùmọ́ àfi tẹ̀bdẹ̀ so pé ìjùmọ́ ò gbọ́dọ̀ wà àfi tẹ̀bdẹ̀ bákan náà alábí ń sọ wípé láìlzámù ní so bákan náà alábí sọ wípé kí ni lam actenal gbogbo àwọn nǹkan èyí ni láìlzámù ní ni lam actenal ni ó so mọ́ra wọn hátà kábàrù síkọ̀ ó so mọ́ra wọn torí ẹni tí èèyàn kan gbé information wá fún tóun gbà ẹni tí ó gbé information wá fún ẹ nípa èèyàn kan tí wọ́n gbà ẹlòmíì ni ó lè má jẹ ẹnìyẹn lè má jẹ síkọ̀ lọ́dọ̀ títí ẹ lọ́dọ̀ títí ẹ ló ti jẹ́ síkọ̀ táwọn nǹkan yìí kì í ó so mọ́ra wọn gbogbo ẹ̀ náà ní í ṣe pẹ̀lú pókè àfáà kan bá dẹ́yìn ẹnìkan gba nǹkan yẹn ni so eléyìí nǹkan tó yẹ ká farabalẹ̀ kájọ wò òní so that a mọ mọ́tàrú gbogbo àwọn ìpèsàmáàtì tó ń ṣẹlẹ̀ láàrin àwọn sàràfù yìí hátà láàrin àwọn tó jẹ́ àwọn àgbààgbà yàtọ̀ sí àwọn bàbá tán ti lọ ní àwọn ọba tó ń bẹ nísìn àti àwọn tí wọ́n tó ń pa ọ́ lé wọn náà nínú àwọn àfa àtàwọn tó tún kéré sáwọn yẹn kí ló bọ́ gba àwọn ìpèsàmáàtì yìí òun náà ni alizan bi tẹ̀dẹ̀ tábàdà ìrántí mi àti plé fún wa ọ̀rọ̀ sheik al-usaimin nípa ikú hmm, ẹ lè ṣe exam yẹn bi tẹ̀dẹ̀ ọ̀rọ̀ sheik al-abad èyí bi ṣáàrù wọn tí mọ̀kádìmọ̀ sahih muslim ti ìbéèrè tán béèrè nípa ọ̀rọ̀ exam bi tẹ̀dẹ̀ àwọn náà gbádànù ah, àkàtí sheik al-albani rahimahullah ta'ala nọ́ọ̀sì islatul huda wan nur ẹni tó bá fẹ́ gbọ́ lè padà síbi ọ́díò wa al bẹ̀tẹ̀tẹ̀ èyí tí a ti ṣe bákan náà sheik arabi hafizahullahu ta'ala àdìdí ìṣòdìdí kíní lórí títí wọn ọ̀rọ̀ báwọn ní òṣè gba exam tí wọ́n dẹ̀ ń takú sheik fari lórí pọ́n fẹ́ ṣe exam àwọn èèyàn bíi lazhar sonaikira ní jazair ni láti old position kan tó ṣe pé sheik arabi hafizahullahu ta'ala ń sọ pé ó lè fọ́ọ̀sì wọn pé èèyàn báyìí ni kí wọ́n dìbò fún àbí pátì báyìí ni wọ́n gbọ́dọ̀ dìbò fún ni lórí nǹkan tí wọ́n wà kan àwọn tó ń sọ yà àfáà ni wọ́n Lazar Sunekira àfáà ni tó ṣe pé náà lẹ́bù títí ẹ̀ náà ni òun náà wà ní so tí Sheikh Rabi hafizahullah ta'ala ń fi eléyìí rinlẹ̀ so eléyìí nǹkan tí ó pàtàkì tó yẹ kí awò ni so Sheikh Rabi hafizahullah ta'ala. وانصر إنه ترى المجموع الواضح في رد منهجي وأصول فالح page 125 وني وأقول آه وني منصر لم أرى هذه القواعد التي آه وصلت إلى هذه الدرجة من الخطورة فوضحها للناس فوضحها للناس وني àwọn kọ̀wáì tí rẹ̀fálì tó gbé kalẹ̀ yìí tó ṣe kó dé lẹ́vù yìí nínú alkhutura nínú ewu ọlẹ́mi ò rí ń tèmi o fọwọ́ bí alì náà ṣàlàyé ẹ̀fọ́ àwọn èèyàn káwọn èèyàn gbọ́ bí àwọn èèyàn lè rí nǹkan tó wọ̀ náà rí kámọ́rì bí mi ṣe rí ولم أرى هذه الدعوة التي ينسبها إليه الشيخ فالح أني أوكلمت الشيخ فالح tó fi ń tì sí ọkùnrin yìí èmi ò rí bẹ́ fọlẹ́ ẹ̀kúrò àkóso àwọn dàáwí yẹn ni àwọn claims yẹn fọ́nmà iná sheikh falihan wọ́n ní lẹ́yìn náà sheikh fali hadhara min hadha rajul tahdiran shadida ó wọ́n ní gẹ́ǹsì arákùnrin yìí ìyẹn ṣe sheikh lazhar sunaykira ó wọ́n ní gẹ́ǹsì tahdiran shadida ní ìtò ní agbára lam ara fi tahdirihi min alil bida'i ashadda minhu ní ìrí kówó ọ̀nà ìgbésẹ̀ àwọn oníbídíà ní ọ̀nà tí ó gbóná ju eléyìí lọ tó le ju eléyìí lọ dámà kan nígbà tó sọ yí anàlá òkàlìdò aliman arákùnrin sọ pé kí ni anàlá òkàlìdò aliman mahama kana ilmu hadal alim èmi ò ní tẹ̀lé ń tẹ̀lé afọ́jú ẹni onímọ̀ bí mẹ́rin ẹ̀ tilẹ̀ òkú tóbi tó kó tó ويرى أنه نص لرسالة الرسل Sheikh Fali ó dẹ̀rí wípé kí ni ẹni tí ọkùnrin yìí sọ bí ìgbà tí yẹn ń dà sómi ni àwọn iṣẹ́ tí àwọn òjíṣẹ́ ọlọ́run bá tán wá jẹ́ pẹ̀lú máa ń zọ́lá Allahu alayhim min al-kutub àti tí ọlọ́run bá tó sọ̀kalẹ̀ fún àwọn òjíṣẹ́ yìí nù tíra haythu ja'ala an-nasa jami'an yashtahidun lẹ́ni tó ṣe pé kí ni ó ṣe gbogbo àwọn lẹ́ni tó ṣe pé ó lè ṣe jihad wa yakhuduna bima yaqta'una bi tó ṣe pé wọ́n dẹ̀ lè mú nǹkan tó máa convince pẹ̀lú sheikh rabin walhaq oní tó jẹ́ òdodo annar rajula ike arákùnrin ìyẹn lazarus mekera innama nafa taqlid an nafsi in tó gbádànù ni pé òun ò lè ṣe taqlid walam yaj'al an gbogbo àwọn èèyàn ti dẹni tó gbọ́dọ̀ ṣe ìṣèhádì ní wal hazar lazari kama àrífòhò ẹ̀yìn mi ṣe máa wo min hamalati la ilmi min ad-du'ati ila al-manhaj as-salafi lára àwọn tó ṣe wípé wọ́n ní ìmọ̀ ni bákan náà lára àwọn tí wọ́n ń pèpè síbi ìlànà àwọn sọ́láfù ni ó ti ẹ̀jẹ̀ pé arákùnrin tí ṣe kàrọ̀ bíi hafidhahullahu ta'ala tí wọ́n sọ yìí arákùnrin wọn ti hazara àwọn yòókù lọ́dọ̀ ẹ̀ òun náà nísìn ọ̀rọ̀ tí wọ́n kọ fún Sheikh Fali fourteen twenty five lélẹ́yìí ṣùgbọ́n nísìn àwa ní fourteen forty two Sheikh Rabi gan ti hazara kúrò dọ̀rọ̀ ọ̀dọ̀ Lazhar ní Sunaykira látara àwọn kan tó ṣẹlẹ̀ láàrin àwọn àtàwọn yòókù wọn ní Algeria so ní ká gbọ́ wọn mọ́ ká gbọ́ Sheikh Farkouh àti Abdulmajid Juma káwọn yẹn máa ń lísìn sí wọn mọ́ torí pé kí ni wọn àtẹ̀lé ọ̀rọ̀ tí Sheikh Rabi hafizahullahu ta'ala tí wọ́n sọ ṣùgbọ́n ní àsìkò tá à ń sọ yìí fourteen twenty five wọ́n dìfẹ́ǹdì arákùnrin against Fali al-Harbi so Sheikh Rabi ń sọ wípé arákùnrin yìí nínú àwọn tí wọ́n nímọ̀ ìtàlẹ̀ ń pèpè lọ sí gbanájú sàràfì wọ̀lẹ́dà àrífò ànú wọ́n ní tí mo mọ̀ ń parẹ̀ ànáwó díd alùbídà ìpẹ̀rùn tó against àwọn oníbídíà ni wal ahzab àti àwọn pati jẹ̀mí ìhà gbogbo wọn pátápátá in ikhwaniyatin alamiyya nínú àwọn ikhwan ní tẹ́jẹ́ international ikhwan wa alif jazhara bákan náà àwọn ará jazhara tó ṣe pé wọ́n fi ọ̀rọ̀ jíríà tó ń ṣẹlẹ̀ àmẹ́yà wal qutbiyyin àtàwọn qutbiyyun wa sururiyyin àtàwọn sururiyun wa takfiriyyin àtàwọn takfiriyun وغير وغيرهم التوامين وضد أبي الأسلم هو اجين سعيد الأسلم وعيد الشريفي هو against عيد الشريفي هجي مع تلانا من يجي وعنده بعض الأخطاء يعني تنسوي ونيا وأخطوك التي تستدعي المناصحة الأخوية تجيبين تبرف وناني فيكي أشي أشياء جمعية لهذه الحرب الشديدة التي شنها عليه الشيخ فالي كون شوكو تنيا عبارة الشيخ فالي بيتي أكوني وهذا التدليل فكنا كوكين شيء يفيني تسبيانو التجهيل يفيني تسبيان مكان استجابة لتحريشات المجهولين المغرضين لأني تنتلي àwọn ìtìlẹ́tìkùtì tí àwọn èèyàn kan tá a mọ̀ almugridin àwọn tó ṣe pé wọ́n ní àbíọ́kan burúkú tó fẹ́ dá nǹkan rú alladhina yas'auna fi tafriqiha lis-sunnati wa tashtitiha àwọn tó ń ṣe ìgbìyànjú láti fún àwọn alùsùnà thumma inna al-Hazara wa ikhwanahum min ad-du'a ẹ̀ wárí Lazaro àtàwọn ọmọ rẹ̀ nú àwọn olùpìpì ìlànà manhaj salafi lọ síbi manhaj salafi fil-Jazair ní Algeria والواقفين ضد أهل الأهواء والبدع أتمنى أن تكون ودوا إجنسا وني إفنوات بدع la yaksuruna fil ilmi an manzilati Sheikh Falih ìmọ̀ wọn ò dí sí ìmọ̀ Sheikh Falih ìmọ̀ wọn ò kéré sí ìmọ̀ Sheikh Falih bal qad yafuqu ba'dhum ẹlòmí ń bẹ nú àwọn yòókù rẹ̀ tó ṣe pé ó ní mọ̀jú Sheikh Falih gan lọ bari al-azhar wọ́n ní al-azharu gan fún rẹ̀ ní la yanzilu an darajati Sheikh Falih al-ilmiyya ipò rẹ̀ nínú mọ̀ kò dí sí ipò Sheikh Falih فما بال شيخ فالي يفرض على الأزهر التقليد كلو فاتي شيخ فالي طوان إمبوزي لوري لازاري كبرى شي التقليد ويشد طوق ويشد طوق التقليد على عنقه طوان ديتاي تقليدي مالورو وفي وقت نفسي فكنا ناسي كنا آه ينزل نفسه أو ينزل نفسه منازل المشاهدين ومدن بير سيفو أو المشاهدين so léyìí ó jẹ́ ọ̀rọ̀ sheikh rabi hafizahullahu ta'ala tí wọ́n sọ nípa sheikh fari alharbi nípa bí wọ́n ṣe ń bá sheikh lazar àti àwọn míì bó bí wọ́n ṣe ń bá wọn lò bákan náà tí a bá tún lọ wọnú tí à ń kà náà tàbá wo nínú tíra tí a ń kàyí ní latiza al-majmu' al-wadih títí sheik rabi èyí tán ṣe lórí ìṣèfàlẹ rahimahullahu ta'ala sheik rabi fi ń rinlẹ̀ ní inú tíra yìí wọ́n fi ń rinlẹ̀ nínú tírà yìí gẹ́gẹ́ bí aṣètùkà fún wa níbà ní page one sixty three wọ́n ní akhi ẹ̀nà ṣídẹ̀tẹ̀ lẹ́tì náṣà tàbí àyà wọ́n ní ilé kókó tó ṣe wípé ó bẹ̀rẹ̀ ní àwọn àsìkò sí lẹ́yìn sàtìnà sàlàfíà fi ṣe kò sí wọ́n dẹ́lí annaha sarat sihaman musaddadatan wọ́n ní ẹ̀rí òǹdẹ̀ ni wípé ṣídà yìí ó ti di nǹkan tó ṣe wípé àna sí ìlànà òrìdò àti sunna sí ọrùn àwọn tó ṣe wípé wọ́n pèpè sí sunna bí hakin ní ti òdodo wàyẹ́sì àlúwà àwọn tí wọ́n dẹ̀ mú ṣídà yìí dání èyí tí wọ́n ń ṣe ní gbìyànjú òun náà ni ìlà ìskọ́ọ̀tì àwòlá ìdùn àti láti lè wóṣù lẹ̀ láti lè ti ṣubú àwọn olùpèpè yìí wa ibadihim an sahati da'wa bákan náà ìgbé wọn jìnnà sí oríta dáwà bí hujjati annahu mayyarun sun tí wọ́n pè wọ́n ní pé mayyarun ni wọ́n wa hiya hujjatun iblisiyya kadhibatun zalima wọ́n ní ìmọ̀ pé wọ́n yà báyìí nínú mayyarun ni hujja iblisiyya ni kadhiba zalima ni tó jẹ́ ti irọ́ bákan tó jẹ́ ti àbùsí fasaru bi hadha al-uslub wọ́n ní ìlànà tó ń lò yìí wọ́n wá di pẹ̀lú ẹ̀ akbara awni li khusumi sunnah wọ́n di ìrànlọ́wọ́ tó ní agbára tó fi tóbi jùlọ fún àwọn tí wọ́n jẹ́ ọ̀tá súnà àwọn tán jẹ́ ẹni tí ó ń bó ní jà wà áhìlìyà àti àwọn tán jẹ́ ọ̀tá súnà àtàwọn onísúnà alàsàlàfíyà wà tí wọ́n ń gbógun ti sàlàfí àti àwọn tí wọ́n jẹ́ sàlàfí yìí fantabi lil alahid ìrẹ́ fáàlì ṣekàbí wọn ni tají fún gbogbo àwọn oríṣiríṣi àwọn ètè àti àwọn walmakaid wadafais lẹ́tí ẹ̀sẹ̀kìdìmọ̀ àkóso sunna gbogbo àwọn ète àti àwọn plus ṣe pé àwọn ọ̀tá súnnà yìí tí wọ́n ń lò wala siyama fi hadha al-asr pàtàkì lásìkò táwa wa amma qawlukum an qawli azhar ẹ̀wọ́rọ̀ tẹ sọ nípa lázíárì mú anula ukalid ahdan kaina man kana ipe mi ní kọ́ṣe anybody mi ní ṣe tẹ̀klídì yẹn kankan bó ti lókè ní ẹ̀rí wa anna hadhi qa'idatun qa'adaha iblis ipe qaida qaida iblis ni fa hada kalamun gharib wani eléyìí ọ̀rọ̀ tó strange la yanbaghi an yastura minkum kò yẹ kí irú ẹ̀ jáde lọ́dọ̀ yín fa inna hadha qawlu a'immati sunnah ipe mi ní kọ́ṣe àwọn èèyàn kan ní kọ́ṣe àfọ́jú ọ̀rọ̀ wọn àfa sunnah ni ومنه الإمام أحمد رحمه الله روى الإمام أحمد فإنه قال إمام أحمد لا تقلد أحدا وقوشينك وما قاله للأئمة بكنا يتصوفوا àwọn àìmà wà iná makala wuli tùlábìlì wà makala wuli àìmà àwọn tó sọ̀rọ̀ ìfún wọn kìí ṣe àwọn àìmà wà iná makala wuli tùlábìlì ilm àwọn tó sọ fún àwọn student of knowledge ni mọ́ muhammadu sọ fún وذلك من هو من غيره على التمسك بالكتاب والسنة وان انتما ما مدى في السلي والناس اللي في انكوريج يانوين ها بكنا لا تلتي الكتاب والسنة مو سو انتو انسو يار انتو انفاني انسو وان صوفا ينتلقان لبعض القرآن والسنة مو كان بيلوري ورؤيني ودافوسين وفقنا الله جميعا لقول الحق والعمل به والعمل به ọlọ́run bá kó fi àìní kọ̀ọ̀kan wá kí ó fi wá ṣe kóńgẹ́rí kó fi gbogbo wá ṣe kóńgẹ́rí lọ síbi ìsọ òdodo àti ìṣiṣẹ́ pẹ̀pẹ̀. so tàbá wo eléyìí nísìnyí ọ̀rọ̀ ṣe kọ̀rọ̀ bí àwọn míì tó pọnú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ pàdá jùlọ al-Majmu' al-Wadih fi raddi ala manhaj usul falih ó jẹ́ tíra tó ṣe pé ṣe kọ̀rọ̀ bí ọ̀rọ̀ káṣe ìgbàmù àwọn èèyàn pàdá jùlọ nǹkan tí ṣe fálì tó ń tráì láti ṣe fún àwọn mashaikh ní aljazair nígbà yẹn ní sheikh laznar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tí wọ́n fẹ́ ṣe exam kan gbọ́dọ̀ mú position títí wọn lórí ọ̀rọ̀ so ọ̀rọ̀ ń parí pé tí alábí sọ nípa pé èèyàn kan ò lè force opinion ẹ̀ lóhun lórí ni kí ni ipò alábí ni kò kéré sí ipò lazar ni so bẹ́ẹ̀ ni àfa ńlá ni ẹni yìí náà so sheikh rabi gan fúnra àwọn kan testify sí ilé kó tó di pé ìjà bẹ́ ó bẹ̀rẹ̀ láàrin wọn ni so interfẹ́ ló ń délé ìwò ni pé ọ̀rọ̀ láì nìzámù ni agbọ̀rọ̀ mọ́bi tó ti ń bọ̀ wá dàbí ìfẹ̀yìn ra àwọn kan ní mùtẹ́dí ní mùtẹ́díà èmi ò rí wọn ní mùtẹ́díà so ìyẹn ni kò túmọ̀ sí pé ní tẹ́yìn rí ni mo gbọ́dọ̀ rí ni ẹjọ́ àdúrà lórí pé agbọ̀rọ̀ tẹ̀lé òdodo ṣùgbọ́n ní tẹ́yìn rí yẹn ni èmi ò rí bẹ́ẹ̀ so àfáà kan ò lè impose view rẹ̀ n tó ń rí lódodo ó ti ń sìn kó impose lórí àfáà kejì tó ṣe fóun náà ni ó wà á ló lè ṣe àdì ẹni tóun náà lè ṣe ṣe àdì lórí owó ọ̀rọ̀ ẹni so ló fà tó jẹ́ pé Sheikh Farkous hafizahullahu ta'ala àwọn náà ní ọ̀rọ̀ tí wọ́n sọ lórí Sheikh Farkous hafizahullahu ta'ala ọ̀rọ̀ ti túmọ̀ náà lórí ẹni tí à ń sọ̀rọ̀ nípa yìí òun nìkan tí a kà fúnra wa báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní fatwa àwọn ọ̀rọ̀kùn 685 wọ́n ní àkọọ́lù ulama fi jarh wa ta'dil ọ̀rọ̀ àwọn àfá níbi al-jarh wa ta'dil aw fi kalami ba'din fi ba'din àbí ìtí àfáàkọsọ against àfáàkọsọ amúrún ìṣtìhádì ni kò ń ṣe kátà sọ pé ẹ̀kan gbọ́dọ̀ gbàǹtú láti yẹ́kùbọ̀lù ìsọ́bọ̀ ọ̀kọ́ta ọ̀rọ̀ yẹn lè right ó lè wrong wal mustahid ma'jurun ala ṣtìhádì ẹni tó jẹ́ mustahid ni ma'jur ala ṣtìhádì yóò gbà ládọ́ lórí ṣtìhádì wọ́n yín akhta tó wá ṣe mistake falahu ajrun wahid fọwọ́ bí kulli halin ma'jurun wà dé fún àánú wàrfọ́ bó tilẹ̀ ó kó rí ni a sọ pé kí ni ó ní ládàáni so bákan náà kò ń ṣẹni tí ó lè ṣe torí pé nǹkan tó ṣe ìṣèhádùn ló ṣe lórí ọ̀rọ̀ tí sincerity bá ti wà ń bẹ̀ ni ààrẹ sọpọ́kì onífẹ̀ẹ́ nu ni so àfọ́àjẹ kó yé wa mí báyìí ite àkọọ́lẹ̀ ulama fi jari wa ta'dil fi kalami ba'din fi ba'din amr ìṣèhádì so kálukú ṣègbìyànjú láti sọ̀rọ̀ lórí àwọn èèyàn ni so ó ṣeéṣe pé pé pàtó lè sọ ti lè sọ ti ọ̀rọ̀ wọn ó papọ̀ lórí yẹn gbà mí ìjùmọ̀ wo fẹ́ wà níbi ọ̀rọ̀ wọn ni ṣùgbọ́n gbà tí ò bá sí ìjùmọ̀ níbi ọ̀rọ̀ wọn ìyìn tó bá hàn sí kálukú ní òdodo tí ìṣáàdù àdá rẹ̀ lọ́sùgbà òun náà ní tí a fi ṣèdájọ́ so láyà jùzọ láhu àyẹ̀tòrò kàzálìkàlì kọ́lì àhàdì so kò gbọ́dọ̀ fìyẹn lẹ̀ kò tọ́ fún láti fi ilẹ̀ fún ni ó gbọ́dọ̀ dúró pé kí ni mo fẹ́ dì ní tí ò bá dẹ̀ wà convince ní kò gbọ́dọ̀ sọ pé torí pé kí ni ti sọ then n tí òun náà gbọ́dọ̀ sọ ni so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì sheikh suleiman ruhaili hafidhahullahu ta'ala àwọn náà sọ̀rọ̀ lórí eléyìí gẹ́gẹ́ ṣe ń bẹnu ìkanú àwọn ọ́díò wọn sheikh suleiman ruhaili wọ́n ní bábìl ikhwa yóò sílú ìlàyà bábìl rasail wọ́n ní àwọn ikhwa mi wọ́n máa ń sẹ́ndì àwọn messages mi sí wọ́n ní limadha la tubaddi'u fulani kama yubaddi'u fulani kí ó tó pé lágbájá ọmọ lágbájá ní oníbídíà gẹ́gẹ́ bí lágbájá ọmọ lágbájá ṣe pẹ̀lú oníbídíà subhanallah in kunta turidu al-ilma fakulli wọ́n ní tó bá ṣe pé ìmọ̀ ló fẹ́ fakulli sọ fún mi limadha la tubaddi'u fulani ilé tó pé lágbájá lóníbídíà لماذا يكون فلانا مبتدع فلان مبتدع كلا يتلاقباجو في جكني ونبجع أني أنا أعلمك إذا كنت فعلا آآ آآ أنا أعلمك إذا كنت فعلا لا أبدعه أنا ما أصفه تباجكني بدار أنت وكثير من الناس الذين يقالوا لي لماذا لا تبدعه أنا لا أعرفه أصلا wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn tó ń sọ ohun kíkílé tó wọ́n ní ana láàrífò aslan wọ́n lẹ́ni ẹ̀mí ìmọ̀ tó bó lẹ́yìn dín ní ìfà sọ pé kò sí fídíò ni yà ní láàrá yẹ lè fi yìí that is mi ìnira yìí pa wọn wà láyé jùzù an yukọ́ lé ráyìn mọ́kábìl ahad abadan so wọn lè lè sọ pé àsìmọ́ nira yìí against èèyàn kan abadan lakin fi jumla wọ́n ní ní ṣókí àkúlẹ̀ ikwa wọ́n ní màá sọ pé èèyàn ọmọ yà á masala iṣu yìí yajibu fi àlàábì dédé dọwọ́ wa ọ̀ràn yẹn ní ká ṣe dédé wọ̀lá àlù sáàbù ká lè ṣe dédé nǹkan tí ó lè ní láyà káàdù yabqa ma'aka ahadun kò fẹ́ ní séèyàn kan tí ó ṣẹ́kù láyà káàdù yabqa ma'aka ahadun èèyàn kan ò nífẹ̀ẹ́ ṣẹ́kù lè annaka látẹ̀nílù má ahadin torí pé kí ni ó fi síbi téèyàn kan fi sí tòdáàfi an kulli ahli sunna wọ́n ní òun dìfẹ́ndì gbogbo onísúnnà látàbí látẹ̀bíbù wọ́lá tẹ́fẹ́tẹ̀rí òun ní ṣe kọjá àlà bẹ́ẹ̀ lò ní parọ́ wọ́lá tẹ́fẹ́tẹ̀rí bákan náà òun ní dáadáa parọ́ wọ́tá àfọ́jọ́nà àbáhàlì súnnà òun protẹ́kì àwọn onísúnnà wọ́túdáàfì ànìlhàkì mẹ́kúdárì elmic wọ́n wala tazum anna ilmaka huwa alladhi yajibu ittiba'uhu wọ́n sọ pé ìmọ̀ rẹ nìkan tó jọ́ràn yẹn táwọn yẹn gbọ́dọ̀ tẹ̀ lakin hadha ilmuka èyí tí wọ́n mọ̀ nìyẹn hadha alwajib eléyìí tó jọ́ràn yẹn wa ana aqulu lil ikhwa wọ́n ní mo sọ fún àwọn ọmọ ẹ̀yà ya ikhwa ihfadhu li ulama'i sunna janabahum ẹ bọ̀wọ̀ àwọn àfa ẹ bọ̀wọ̀ àwọn àfa ẹ protect àwọn àfa wa'rifu lahum fadlahum ẹ má iyì àwọn àtọ́lá àwọn àfa wala tajalu ahadan hujjatan fi nafsi ẹ má sọ èèyàn kan dàbí àfa kan di evidence wa iyyakum wal bid'ata al hadithata allati taqul ẹ ṣọ́ra fún bídí àtúntún tó ń sọ pé ajma arba aw ajma sarasa àwọn àfa mẹ́rin kan ni wọ́n kò àwọn àfa mẹ́ta kan ni wọ́n kò fa wallahi laysa bi ijma' wala yajibu ittiba'uhu afá mẹ́rin kan sọ nǹkan afá mẹ́ta kan sọ nǹkan kò ń ṣe ìjùmọ̀ ni wà láyé jìbù ti bá òhu kò dẹ́ ń ṣọ̀rọ̀ yàn ká tẹ̀lé walakin al-mas'ala ta iya annal haqqa yutba haifu ma kan in tó jẹ́ mas'ala gẹ́gẹ́ ni pé òdodo yutba yutaba á tẹ̀lé haifu ma kan gbogbo tó wà wa'lam annaka in kunta mutakalliman al-yawm mọ̀ pé tó bá ń sọ̀rọ̀ ìfagadan bayna yadayi llahi mas'ul ó bá dọ̀la ọlọ́wọ́n bó bí ọ́ ìyá kan tá má kọjá là lórí èèyàn kan iyyakan ta'adi fil hukm má kọjá là níbi ìdájọ́ iyyakan tukhalifa usula salafi salih ṣọ́ra fún ìmọ̀ tako usula àwọn salaf ridwanullahi alayhim wa khudh min al-haqqi ma dhahara laka annahu haqq mú nínú òdodo nǹkan tó hàn sí ẹkùn lòdodo وإن كان المخالف من علماء السنة المعروفين وباش كان تجا مخالف نينو أو أفا سنة أمني فعلم لو فضل مولا رفون وأثني عليه مي لا أقول أمسك لسانك عنه مي سوي تكني أعرفه درو أقول أنت مصنك أثني عليه شكني مي وإن لم ترى رأيه قل ما يرى وليكن في علمك ويقينك أن العالم السلفي السنية إن اشتد بلسانه فإنما هو لغيرته ما ويكي أفا sálàfì kan ní tó jẹ́ àfáà sunni tó bá fi jẹ́ pé kí ni ẹ̀hán rẹ̀ mú mọ̀ wípé kí ni lè rẹ̀ ìrẹ́ ti jẹ́ àsunna kò ń ṣe pé ó ń ṣe é ní ti láti lè fi gbẹ̀sìn rúgbẹ́ wọn ṣe pé kí ni غيرة تنف سنة والدين تسن والشهاد في الجهاد في سبيل الله وكان يبين جوره نبي جاكم سجن الله بني ولو سكت ربما حص حصر أكثر tó wáyé kó bá dákẹ́ ni rubama asa akthar bóyá nǹkan yìí bá tún jù báyìí lakinahu yujahidu fi sabilillah lakin la yalzam annahu musib fẹ́ni yẹn ṣe jihad sí ojú ọ̀nà ọba ni ṣùgbọ́n yóò túmọ̀ sí pé kí ni musib ni faqad yusibu wa qad yukhti ó lè ṣe ó lè correct tó lè dé wrong wa huwa majurun ala al-halayn àyè tó wà wò kó jẹ́nu méjèèjì ni yóò ṣì gbà ládàá rẹ̀ in asaba fa huwa majur tó bá right yóò gbà ládàá lè ṣe hadi wa isabati wa in akhta طواجه مستيك الشهاد وجهاد يوجد ني نتوري الشهاد ولا شيء يجو يقبل هذا لكن المسلم يجب عليه أن يتبع الحق أو يتبع الحق آه مسلمين يجونا يفهم كي يتلي ودودو فإن تبص عليه الحق هو شكور دوبا ودودو وبا جنك تور جفن فالتمسوا من عالم رباني كل متكلم في المسألة فالتمسوا من عالم رباني غير المتكلم في المسألة وأدل يولد فامي يتسنيتي أنصر يعني لو اختلفت أنا والشيخ وشيخ فاضل من الشيوخ الفضلاء في مسألتي تيمياتي أفاك تجافاتي وجلالة نو الشيوخ الفضلاء تيابانيا يكون في مسألة نبي إيجوكا في الحكم على رجل نبي دجلوريكا wasamita kalami wa kalama o gbọ́rọ̀ mi gbọ́rọ̀ tiẹ̀ náà wọ́dọ̀ aláka nna kalama sheikh ahsan min kalami ó dẹ̀rí pé ọ̀rọ̀ sheikh yẹn ní ó dájọ́ ọ̀rọ̀ tèmi lọ laysa àtìfà wala ta'assuba kò ń ṣe ti ìgbárata lakinna kalamahu wa hujjajahu zahira ọ̀rọ̀ rẹ̀ àtàwọn hujjajú ẹ̀ ní ó clear wà hujjajú qasira bẹ́ẹ̀ ni hujjajú خذ بكلامي مو روري وجد أن كلامي أنه هو المنصور فخذ بكلامي tó bá rí pé ọ̀rọ̀ tèmi òun nìkan tí ó dá tó ṣe pé òun ni ẹ̀rí báàkì fọkúbi kalami gbọ̀rọ̀ mi ẹ̀tàbà sàlẹ̀kà al'amur ọ̀rọ̀ yẹn ò kílẹ̀sẹ̀ ife abilà alimi lórí mutakalimi lọ́sọ̀rọ̀ àfáà mi àlùsọ́nà tó ń sọ̀rọ̀ yà á nàbà bá ikú wọn nìna wọn nítorí pé àwọn mínà ọmọ yá wa adáwọn mọ̀lá kọ́nà bá fún wọn mọ̀nà yẹ́kítẹ́lifún fi kalami àlìmẹ́yìn ẹnu wọn ò ní kò nípa ọ̀rọ̀ táfà méjì sọ wàyí zimúna ìkwána hùbí àyẹ́ zàbílà àlìmín wọ́n taraf wọn wà nìkan wọ̀lú sọ́dọ̀ àfa tó ṣe pé kí ni òun náà ní lára àwọn tí iṣu kọ́nsán lòun náà tarafu fil mas'ala lòun náà ويقولون لا نقبل إلا أن نذهب إلى فلان هذا ليس تحكيما هذا إلزام وأن يرى وفي كل صدى فعل لا لا فعل أجبجاني أوروكو ناسينو شك إن إليه كنش تحكيم إلزام لليه لكن اتفقوا على عالم رباني ليس طرفا ما يعرف له شيء في المسألة شو ما آه، اتفقوا على عالم رباني ليس طرفا ما يعرف له شيء في المسألة أفنو كلوري كوكي كلو بافا كنتيكو أوني أورياني كوهو أوني شكي باتي ما يعرف له شيء في المسألة wọn mọ ìkankan pẹ̀lú ẹ̀ nípa mọ́sálà ẹ̀ wọn dábò ilé yìí ẹ lọ sọ́dọ̀ rẹ̀ wọ́kúnlé ṣe kẹsọ pé ìrẹsẹ̀ bíjú ní asma láì dárúkọ àwọn afáàtọ̀ àyìnbá yà ṣe ìtàláfínà fi rọ́jùlẹ̀ ẹnu wò kù lórí ọkùnrin kan fàkúnà yàkúrì náà mọ̀tẹ́rì lágbáyà ń sọ pé kí ni mọ̀tẹ́rì ni lè kádà wàkádà wàkádà dé lórí nǹkan bá bá báyìí wàhánà àkúrì ìnáwó lẹ́sà mọ̀tẹ́rì à èmi ní kò ń ṣe oníbídíà lè kádà wàkádà ونريد رأيك أفهم من يوصل إليه يا شيخ فيما سمعت وإن كان عندك شيء تفيدنا فيه في المسألة غير ما كنا فلا نستفيد وهكذا tó wáyé pẹ̀lẹ́ tún ní nǹkan míì tẹ́tún lè sọ fún wa nípa iṣu yìí ni yàtọ̀ sí dáwà pírẹsẹ̀ntì fún yìí ni so ẹ̀ṣẹ̀ wa láǹfààní pẹ̀lú ẹ̀. wàhálà kúlẹ̀ ahlẹ̀ sunna sheikh suleiman ruhaili wọn ní mọ̀ ní sunna ìbọ̀wọ̀ aláǹfọ̀sì kìí mẹ́ṣẹ̀ sùúrù fún wa yín. أشي سورو أشي سورو وعاني أهل السنة حقا وصدقا أو تي منطقة سنة وعال السنة ليس أهل الدعاوي وش أنا تنقلين مكون سنة وإنما أصول مصول أهل السنة وفيلهم فيل أهل السنة ونفس نفس أهل السنة وجودهم مع أهل السنة أو تي منطقة فاونديشنز وفاونديشنز أهل السنة إشي وإشي أهل السنة Eh, mímí wọn ní mímí àwọn oníṣúnà ni ìgbìyànjú wọn pẹ̀lú àwọn oníṣúnà ni antum qalil akéré pẹ̀lú umma bihajati ilaykum umma yìí nídìí fala tufattitu anfusakum wa tatafarraqu haythu la yusha lakum hadha ẹ má pẹ̀lú ayẹlẹyẹlẹ ẹ wà pín yẹlẹyẹlẹ ní tí ó tí ó tọ́nà ọ̀bọ̀ òṣèlú fífún yìí as'alullahi bi asma'ihi al-husna wa sifatihi al-ula an yahfaza ulama as-sunnah mo bẹ̀rẹ̀ àwọn ọba pẹ̀lú àwọn orúkọ ẹ̀ tó fi dà jùlọ àti àwọn òyìn ẹ̀ tó fi ga jùlọ kí ó ṣọ́ àwọn àfáàsùnà wọ́n yóò fi kọ́ mi rẹ̀ ti hadil kelma kódà fún wọn ṣe kún bẹ́ẹ̀rẹ́ láti pé kí ni kí ọ̀rọ̀ wọn papọ̀ وأن يوفق طلاب العلم إلى العدل والعلم kí ó fi àwọn student of knowledge kó fún wọn ṣe kún gẹ́rẹ́ lọ síbi déédéé àti ìmọ̀ ويذب وحر الصدور والغلة والحكر وما تنبلكو كني كني تنبنو وكن كلام كوكرو ويجمع الكلوب على الحق والهدى وكنا كوكو وكنا كوكبا وصولي ودودو أتمنى والتوحيد والسنة أتي مولان لك أتي السنة الصافية أي توي أمك ذاك والله أعلم وصلى الله على نبينا وسلم سيلي جي أورتي شيخ Suleiman Ruhaili tí wọ́n sọ a lè gbọ́ ọ́díò yìí ní ti Sheikh Suleiman Ruhaili àbíkàtẹ̀ ní àpilẹ̀ ní ìparí ọ̀rọ̀ wa yìí bákan náà Sheikh Sadiq al-Baydani àwọn náà tó sọ̀rọ̀ lórí eléyìí wọ́n ní falamma shadda aliyan marratan الشيخ ربي وطلب مني أن أبدعه فلما شد علي مرة شيخ ربي ونبت شيخ ربي طل لوري مني مرة وطلب مني أن أبدع فلما شد عليا التي سمتي آه الشيخ علي حسن الحلبي طل تشكي شيخ ربي طلب مني أن أبدع تي ونكي بداره أي شيخ علي حسن الحلبي اضطررت أن أن أجلس مع فضيلة الشيخ عبد المحسن العباج وأني موفوس لا لو عبد المحسن العباج وأخبرت بالخبر مد صفوة إن كتون شله فقال لي كلمة صادق البيضاني دكتور صادق البيضاني حفظه الله تعالى وأني شيخ عباج وصفوان كلمة لا أحب أن أنشرها gbólóhùn kan tó ṣe pé kò wù mí kí n spread ẹ̀ ní hátàlátà kú na sábàbà fitna tí ó fi ní jẹ́ sábàbí fitina lè anna akánà tí kọ́ ọ̀sẹ̀ yà torí pé gbólóhùn yẹn lé lakin kùlásọ̀ àhàdì kẹlmà èyí tó jẹ́ ṣókí kẹlmà yìí òun náà ni pé kọ́ ló sọ pé lam yusuf rọ̀bí fi àkíyàn àlì ó ní sheikh rọ̀bí ni àwọn correct nípa ọ̀rọ̀ mọ̀yàwó àlì fa àkúnà àlì ní mashahiri ahli sunna wal jamaa ọmọ ìyá wa alì lára àwọn afá sunna wal jamaa ni ọwọ́ salafiyun salafi ni ọwọ́ min khayrati tullabi albani lára àwọn tó fi dájú lọ́nu student albani ni ó ní sọmrí nǹkan tí wọ́n sọ fún wa ni afá ìwọ́n tẹ̀síwájú وني عيب على بعض الإخوان الذين يلزمون الناس والمشايخ بالزامات لا تلزم شرعا وني عليب لجف وما يكتش في wọ́n máa ń fẹ́ ń impose lórí àwọn èèyàn impose lórí àwọn àfáà gan ìlzàmá ti náà tẹ̀lzàm ṣara pẹ̀lú àwọn ìlzàmá tó ṣe pé nínú ṣẹ̀ríà ni àlè sọ pé nǹkan yẹn ni nǹkan tó wà binding ni kí ni nǹkan náà ni malam yorùbá dẹ ìfòlànà fa iná mubtadi ẹni tí ò bá bá dá alágbájá mubtadi ni in lam tubaddi fulanan fa anta mubtadi tó bá bá dá alágbájá mubtadi ni hadha mazhabu khawarij. شيخ بيضاني واني إليه مذهب يعني خوارجني وهو مذهب الرافضة إليه مذهب يعني رافضني وهو مذهب المبتدع مذهب يعني ونبيد يعني كما قال شيخ الإسلام بن تيمية كتاب شيخ الإسلام بن تيمية شسوة هذا هو مذهب إن لم تكن معي فأنت ضدي wani mazhabi ipe tó bá ti support mi wà against mi lè hada mazhabul hawa ilé mazhabi ìfẹ́nu ni la ولا بسنة رسول الله إليني كبسنا نبي الله صلى الله عليه وسلم ولا يرى حق المراقبة في كل كلمة تقال القضية ليست قضية الشيخ علي الحلبي القضية ليست قضية الدفاع عن ليست قضية الدفاع so when he of our two and learn in kunshi or all picking or all be or be or and she difference from a can be wọ́n ní kò ń ṣe yẹn àìṣe sọ nǹkan tó yẹ ká sọ ni alùlámà lẹ́rí máa bá dà òru àwọn tí wọ́n bá dá alábi fọ́ọ̀mù yóò dá fi wọn àánú àádọ́wọ́lù sùlù so àwọn tó ṣe pé wọn bá dá alábi iṣẹ́ a máa sọ pé wọ́n ṣe dìfà fún yín ana máa Sheikh Ali salasu nawati matasala alayya matasal tubi ما رسلني ولا رسلت فكيف أكون محاميا لشخص ما أعطاني وثائق ومنقطع عنه wọ́n ní èmi àti ṣe kálábíyèsí láti bí ọdún mẹ́ta ni àjọ sọ̀rọ̀ àpèrà wa lórí fóònù kò kàn kankan sí mi kàn kankan sí so wọ́n mo ṣe fẹ́ jẹ́ mohami fún ẹni tó ń di fẹ́ǹgẹ̀ torí pé kóṣàn tó ń béèrè òní pé ẹni ah, ẹ̀yìn ṣe gbígbà tó ń ṣe dìfá fún ṣe kálábí ìyá ìkùnwàní wọ́n ní mo pè ẹ̀wọ̀n ìyá mi náà nàtàkàlàm àǹdín ọ̀rọ̀ ẹ̀sìn nílé náà nàtàkàlàm àǹkẹlmáàtì fàyẹ̀sálùnà lọ́à tàbárẹ̀kọ̀ tààlà àníà à ń sọ̀rọ̀ tó ṣe pé ọlọ́run bó bèè lọ́wọ́ wa nípa rẹ̀ tó bá jọ́ gbẹ̀dà kìyàmọ́ ni. إذا ادعى الشخص في شخص شيئا وعلم واطلع فإنه لا أن يكون الجميع قد اطلعوا بمثل ما اطلع téèyàn kan bá claim pé lágbájá ọmọ lágbájá nǹkan báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí yẹn kò tóun dẹ́ mọ̀ tóun rí kò túmọ̀ sí pé wà binding lórí gbogbo àwọn èèyàn náà láti rí nǹkan وإذا وصل بالابتلاء إلى الابتداء tó wá ṣe pé nítorí mọ́ ni ó délẹ́rù pé kó pẹ̀lú inú tẹ́lẹ̀ ni ọ̀tọ́là ákàr ọ̀wọ́sọ̀rọ̀ bí harry adam lè ti dá ẹlòmí náà òun náà tún wo iṣu yẹn ni ṣùgbọ́n mi tó ń padà arrives nìkan yìí kò tẹ́lẹ̀ yóò tó ń tafi ń bá dá rẹ̀ fàyínà wùlá ẹ̀zámù jẹ́mi àyẹ̀kọ́ olùbẹ̀kọ́ olè fòlàn kò ń ṣọ̀rọ̀ yàn lórí gbogbo wa pé ìjìlágbájá bá sọ nìkan sọ wàlìzáàríkà tó wáyé pé bẹ́ẹ̀ torí eléyìí tó wáyé pé báyìí ni tọ́lìbù sheikh abdulmusin al-abbad ayubadi sheikh ali hasan al-halabi هنيك الشيخ عبد المحسن كوبا دا علابي وطالب الشيخ عبد المحسن قاسم الشيخ عبد المحسن قاسم من مدينة الرفاع هنا كبا أن يبدع علي حسن الحلبي بكبا دا علابي وطالب عبد الرزاق البدر أن يبدع الشيخ علي حسن الحلبي أن كبا رزاق نبا داره وطالب العلماء الأجلاء الأكابر الذين لم يبدعوه فأن يبدعوا العلبي أما فاق بحثوش يكون بدا أن آه، يكون أني الألبي بشر يصيب ويخطئ alábí èèyàn ni yòsíbọ̀ yóò pé yóò kọ̀rẹ́ tí ń gbà mí yóò rọ̀ ń gbà mí lánàá gbọ́dọ̀ ní kọ́tà àní ní kọ́tà rẹ̀ wà ní sáàbù fi kọ́tà àmọ́ ń ṣe nà sí àfún tó bá ṣe mistake wà náà gbọ́dọ̀ ní sọ̀wáb tó bá rà ìta gbà lọ́wọ́ rọ́kànnà wà nù àbígbò fi fi sọ̀wáb hádà wọ́n mọ́nà àjẹ́ àlè sọ́nà ọ̀jọ̀mà pẹ́ẹ́kùn ló ráìtì ni àfún support. mú منذ دخل علينا هذا المذهب àtìgbà tí mọ́sàbí ti wọ àwùjọ wa mọ́sàbí ìzàmíyà mọ́sàbí ká fọ́ọ̀sì àwọn èèyàn ṣọ́kọ̀sọ̀f ó ti dàárín wa rú kúnà sábì kan fi kẹ́rin tẹ́lẹ̀ ní dáadáa inú ẹ̀ láti ń lúwẹ̀ wàlákin dama dákàlà àwùlá ilẹ̀dínà gáràrú àrẹ mẹ́ṣáìk àwọn tó ṣe é kókè wọn kó tànjẹ bá àwọn àfáà ìgbà tó ṣe pé wọn wọ lu wa tán wà àárín wa ọfọtò mẹ́ṣáìk tó fi tínà àwọn mẹ́ṣáìk mi já ọjà àlù ní alhábàtì kúbà kàmá yùkọ́lù bákan náà ntí o tó nǹkan wọ́n sọ di nǹkan wọ́n ní bàdà àdọ́àbò fi sòfò fi sọ̀rọ̀ fi yí wọ́tà fọ́rọ̀kù ṣàbẹ̀rẹ̀ nazar látara eléyìí ó di pé lílẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní báwọn sọ̀rọ̀ fi yóò wọ́n dẹ̀ fọ́n káyàmọ̀yàmọ̀. وأنا أذكر من عشرين سنة ومن سبعة عشر, عشر سنة ومن خمسة عشرة سنة ومنذ أكثر من عشرين سنة آه نصيحة brother mashayikh wọ́n ní mò ń rántí nàìjíríà tí mo ṣe fún àwọn kan náà àfa àbí kan náà àwọn àfa ní nǹkan bí seventeen years àbí twenty years àbí uh, fifteen years àbí ju twenty years lọ tí mo sọ pé ya sheik ya sheik ntẹ́bì ẹ̀ẹ́tají òòlù fúlàní lágbájá alẹ́bí haulak tó alẹ́gbẹ̀ẹ́ yìí fàáza lam yẹtùbọ̀lẹ̀ ẹ̀lì eléyìí ìmọ̀kọ́lùwà wàhálà rúbámà. تحصل بسبب فتنة يعني يمي فتنة لشيء لا تعرف يقول أنا شيك ينفهم لسي بارك إلا هذا أصل في السنة يعني أصل في السنة يعني هذا أصل في السنة أو يقول هذا صد في السنة أبيك صوم يقولك يعني يمي تقول لأنه سنة يعني. ثم تمضي الأيام أجو قولي أجو وتمضي السنين أدن قولي أدن فإذا هذا الأصل يبدي هذا الشيخ ó bá di pé afáàdù yìí kìnìún nù súnmọ́ yìí ó dẹ̀ mú tó ṣe pé ó bá dá ṣéèkì ويبدأ الشيخ يستغفر نفسه من أجل أن يبدأ على الصغير سوريكي أفضل يسلمور ولد لتريات بدأ صغيري وهكذا تفرق على السنة شذر مذرا بجبان ونسنة فكنا من يمانيا وتفرقوا إلى عدة مجموعات ودي أفكاس different groups هذا عنده مجموعة وهذا عنده مجموعة mọ́lì mustafid ọ̀rọ̀ alikwan mọ́lì mustafid tààrà ní tó fẹ́ bẹnẹfìtì ìdílé ẹ̀yìn ọmọ ẹ̀yà so eléyìí ojú ọ̀rọ̀ sọ́rí bẹ̀dọ́ni eléyìí náà insha Allah àápìlẹ̀ ní ìparí ọ̀rọ̀ rẹ̀ so a ní àápìlẹ̀ ọ̀rọ̀ ti sheikh suleiman ruhaili ààrẹ tó pìlẹ̀ eléyìí náà ti sheikh rabi náà ní àlèpìlẹ̀ ọ̀rọ̀ ti tiwọn náà tí wọ́n fi sọ̀rọ̀ nípa àwọn tábẹ́ṣì zámọ̀ pé kábàdá ibn hajar àti nawawi ìyẹn wọn mahmud haddad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí alúmbẹ inú lẹ́kṣọ̀ wọn tí wọ́n ṣe nípa taqwallahi àti as so àwọn kan yìí wọ́n sọ fún wa in tí ọ̀rọ̀ exam tó ti dálẹ̀ mọ́ so ọ̀rọ̀ exam tá à ń sọ yìí òun gangan ni kókó lágbájá ni kò gbà síkọ̀ ta síkọ̀ wọn so eléyìí náà nǹkan tí a tún sọ̀rọ̀ bó ti yẹ pọ́nmọ́ ya wa lustaz ishaq wọ́n ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kábàrò síkọ̀ wọ́n dẹ̀ rí pé àfa gbìyànjú dáadáa bẹ́ẹ̀ ni eléyìí ni ó ń sọ fún wa kí ni nǹkan tó ń pè ní kábàrò síkọ̀ so kábàrò sí kọ òun òun náà ni pé mo sọ ẹgbẹ́ lágbájá oníbídíà ní lágbájá nǹkan báyìí ò gbà á so ìgbà tó ti gbà yẹn náà ó ti di pé ń ṣe kábàrò sí kọ ṣùgbọ́n tó bá wo àwọn àfáà tí à yìí nìyí kíní kejì wọn náà ni wọ́n fi ń rinlẹ̀ nípa wípé n tó jódodo agbọ́dọ̀ gbà so bó ṣe wà ní kókè ẹni yìí sìn ó ń ṣe rọ́dùn kábàrò sí kọ so sheikh rabi rahim uh, afudahulawo ta'ala mubarak fi umri so tabawo a rí wípé àwọn náà wọ́n fi rinlẹ̀ nípa wípé kí ni in tó jẹ́ òdodo òun náà ni wípé kí ni káwàrù sékọ́ àlìṣètà sábùtù ńlẹ̀ ṣùgbọ́n àwọn gbà ipá wọn tí wọ́n ń sọ wípé àmàṣètà sábùtù ní káwàrù sékọ́ wọ́n ń sọ ń tẹ̀lé wọ́n fẹ́ fi gbá káwàrù sékọ́ dànù so ó túmọ̀ sí pé kò ń ṣe tàṣàbùtù ní kábàrò síkọ̀ òun ni tó jẹ́ iṣu kí ni ẹsẹ̀ sì ti bá wá láti ṣe eléyìí nǹkan tá a lè ṣe ni sheik rabi gan fún ara wọn ni wọ́n fi eléyìí wọ́n fi rin ilẹ̀ ní so ṣùgbọ́n nǹkan tí ó ṣẹlẹ̀ gangan òun náà ni wípé àwọn bìlíìfù pé ẹni yìí ni ìparò tàṣàbùtì nìkanwárì síkọ yìí ni láti lè fi dáadáa ni lápẹjúwe ń sìn sheik mu ni muslimin rahmanulahu ta'ala gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú liqaat albab al so èèyàn kan béèrè pé ba duwat du'at ya tahi dáa yẹtẹ ní àkàr ìkànnú wa du'at ni òun kẹfìn ẹnì kejì dáyì míì dai àmì òun kẹfìn rẹ فإذا قيل له في ذلك قال حدثني رجل معروف بعلمه وعدله wọ́n ní a ní ẹni tí èèyàn kan tí mo mọ̀ rẹ̀ àti déédéé rẹ̀ ló فإذا قلت تثبت يبصون كي تثبت قال التثبت فيما إذا كان الناقل فاسقا فما رأيكم في هذا يقول نيجي تثبت شنو àbújá pé ní tí ó gbé wá fún mi ó bá jẹ́ ní tó ṣe pé kí ni fásitì ní ìgbà ẹ̀là á ṣe tàfà gbòòtù aljawab ṣé kò fi mí fèsì wọ́n ní adha sahih wọ́n ní nǹkan tẹ́ ni ẹ sọ correct kalamu sahih min haythu zahir tàwa ní ká wò ó apparently ní ọ̀rọ̀ ẹ correct annahu idha akhbaraka rajulun thiqa ipe téèyàn tó jẹ́ sí court wá fún ẹ ní information gbàgbà fọláhàjẹ́ tẹ́lẹ̀ tẹ́sàbùt kò ní ìdíkò bí tẹ́sàbùt mọ̀ lẹ́yìn ńlá kan torí pé ọlọ́wọ́ sọ pé ayọ̀ alẹ́ ní àmọ́ ní ìjọ àkún fọ́ọ̀sì kún mi lọ́wọ́ ẹ̀fọ́ tàbá yẹ̀ mu lakin kò ní ẹkún tó lè sánú sí kọ̀tàn ṣùgbọ́n yẹn lè jẹ́ sí kọ́ni wàlákin làwù hawa ṣùgbọ́n yẹn ni ó ní ìfẹ́ nu fọ̀tẹ́bẹ̀rẹ̀ fún síkọ̀ ní so irú ìṣòro túmọ̀ sí pé kí ni tàfábùtù látara pé àpá ń bẹ̀ so nísìnyí kan bóyá ń tiri pókè eléyìí nígbà pẹ̀lú eléyìí eléyìí kankan ṣẹlẹ̀ pẹ̀lú wọn so ọ̀rọ̀ ìpókè ni ìjẹ́ sí kọ̀ọ̀kan ni tó jẹ́ irú bọ̀tígbà míì torí ìjà tó ń bẹ láwọn ọ̀tẹ̀ sí ó lè mọ́ ṣe ábìrù níbi ìdájọ́ tí a pàṣẹ ni so eléyìí nǹkan tí tó rinlẹ̀ tí kò dàrú bó tilẹ̀ wù kó mọ òun nìkan yìí tẹ́tẹ́ bá wọ̀rọ̀ àwọn àfáà gbogbo náà fi jọ ilẹ̀ tí a máa gba kábàrù sí kọ́ ṣùgbọ́n bí tí ìṣù wà gangan òun náà ní pé kìí ẹni tẹ́yìn pé ní síkọ́ yìí bí o ní ìṣù pẹ̀lú ẹni yìí tó gbé information bọ̀ àti ẹgbẹ́ nǹkan rẹ̀ correct so inshallah a tún padà sọ̀rọ̀ lórí eléyìí níwọ̀nba tí ó tún ní wọnú torí pé ọmọ ẹ̀yà wa gbìyànjú lórí agbègbè yẹn ṣùgbọ́n kábàrù síkọ̀ láyò kìnìún ni láyò gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni ọmọ àfáì náà ló ti sọ ṣé gbọ́dọ̀ fi sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ìlzáàmù ni pé kò ṣe kò ń ṣọ́ lázìm fáwọn láti bàbá yẹn kan bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe fúrálì wí lórí ẹ̀yìn wọ́n tún sọ fún ibi tá a ti kà sẹ́yìn ipò wọ̀rọ̀ lè mú ẹ̀rí wá tó ṣe pé tòkìní òhun àlùmọ́kìníà níbòmí ẹ̀rí tó ṣe pé máa kọ̀ǹvínsì wọn so ní ìsìngbà tá bá ń sọ fún wa lábí kò kẹ̀yìn bá dé kan sí gbọ́dọ̀ tẹ̀lé yín nìyẹn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ó le lọ ni so in tóun bá rí òun yá rí ni ló máa sọ lápòjú ní ti sheikh suleiman ruhaili lakọrọ wọn yìí nísì títí di sí sheikh suleiman ruhaili ni wọn rí ibrahim ruhaili as mubtadi bẹ́ẹ̀ ni sheikh rabi sheikh muhammadu adi sheikh eh, eléyìí eh, eh, kìnìkan bazmul ni kìnìkan òtẹ́bí ni gbogbo ayé sọ bá dá ibrahim ruhaili sheikh obedi jabiri gbogbo ayé náà bá dá ibrahim ruhaili títí di sí sheikh suleiman ruhaili orí ni mubtadi sheikh ẹni ló ń dà láàmú ni sheikh suhaimi sọ́ọ̀lì suhaimi wọ́n rí ibrahim ruhaili as mubtadi títí dìsìn sheikh salaman dakar rahimahullahu ta'ala wọ́n rí ibrahim ruhaili as mubtadi títí dígbà báyìí jáde láyé ni so ẹ̀sìn ló lè mọ́ kó ẹ̀wọ̀n àmọ́ dáadáa wọ́n àmọ́ dáadáa bọ́wọ́ ẹni tánjọ́ ń gbé mọ̀dínà tánjọ́ wọ́ra dáadáa so sheikh ibrahim ruhaili àti sheikh suleiman ruhaili ni wọ́n wọ́ra ṣùgbọ́n ní ìsìn ṣe fẹnu ni òjé kan gbà pé ní yìí mọ̀tẹ́gùn ni àbí kí ni nǹkan tó mú ṣèkù bẹ́ẹ̀ jábìrì máa bá ṣèkù sòyémi ṣe ṣèkù sòyémi sì wọn rí ṣèkù Ibrahim Ruhaili lóní bídí àmì èjì ni àárín wọn kọ́kọ́ dàrú ìgbà bí wọn bá wọn parí ẹ̀mí kí náà bá wọn parí ẹ̀ fún ṣé ṣèkù sòyémi ti padà rí ṣèkù Ibrahim Ruhaili lóní bídí àní wọn fi parí ìjà láàrin ṣèkù bẹ́ẹ̀ ṣòhélì ipò bàbá alágbáyá yìí ká máa sọ bàbá àgbà sheik abdul sinu abbas fọ́ọ̀sì mọ̀ pé na dé èèyàn kan kálukó fọ́ ẹlẹ́wọ̀n mọ̀ wọ́n ni àbí sheik sheik rọ̀bí tí wọ́n lọ ṣe ziyara sheik rọ̀bí tí sheik rọ̀bí muhammadu adi báyìí báyìí báyìí ara ṣé ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ tó clear ni ọ̀rọ̀ tó clear ni so eléyìí sì àwọn tó jẹ́ àwọn alùpùpù mùsùlùmí náà báwọn tí wọ́n sympathize pẹ̀lú wọn kẹ́sì wọn ní tí àwa yanjú ni àwọn alùpùpù mùsùlùmí kàbí àwọn clear àwọn àfa ẹnu wọn fún wọn lẹ́skúrìsì ń bí ìgbà yìí sí dáùtù gbapókè àwọn eléyìí wọ́n wà lórí kátọ̀ ńláńlá yìí ṣe tó wá wù kókò wá tó wá tó wá wù iye kò rá wa ni kò dẹ̀ kò kàn wá ṣùgbọ́n yìí táwọn afásun náà tẹnu kò lè lórí ẹ̀yà tẹ̀ jẹjẹ ilé ìnàṣẹ́ àtàwọn fún wa ni ilé ìrẹsì táwọn afá ń sọ ni a ti so eléyìí a máa sọ a ti sọ̀rọ̀ ń pa àwọn kìíní tẹ́lẹ̀ ṣùgbọ́n ìlú mìíràn láwọn ń gbọ́ kínní kan lórí ẹ̀ eléyìí àfihàn àdúgbò tá a kan ń rìpíìtì ọ̀rọ̀ rìpíìtì ọ̀rọ̀ ni tí gbogbo àwọn tó ń gbé kínní kọ̀wá ìbí kalẹ̀ yìí sínú ṣé alábí alábí alábí ṣé àwọn gan tá à ń sọ yìí ṣe ni wọ́n kò láàrin ara wọn ni òun la fún wa nísìn Lazarus ṣe fọ̀rọ̀ bí dífẹ́ǹdì ní ní fourteen twenty five òun lẹ́yìn tó ṣe pé wọ́n ti ń hazara àwọn èèyàn kúrò lọ́dọ̀ rẹ̀ muhammadu hadi tó ṣe kó kíra àwọn ọmọ close mọ́ra wọn gan sheikh muhammadu hadi so nísìnyí ti di pé kí ni wọ́n hazara kó lọ́dọ̀ rẹ̀ ni hata sheikh suleiman ruhaili wọn ní káwọn èèyàn mọ́gbọ́ kí ni wọ́n torí support muhammadu hadi usama afọyà ahmed basmul gbogbo àwọn ilé so ṣe lè ìfàlàfíà ilé so àwọn wọn lè gbọ́rọ̀ wọn ni wọ́n lè gbọ́rọ̀ abdullahi sifiki wọ́n lè gbọ́rọ̀ arafat muhammadu wọ́n lè gbọ́rọ̀ abdullahi rifai wọ́n lè gbọ́rọ̀ fawaz madkhali gbogbo àwọn eléyìí wọn lè mọ gbọ́rọ̀ Abdullahi Bukhari wọn lè gbọ́rọ̀ gbogbo àwọn wọ̀nyí ṣùgbọ́n gbà táwọn tó ń yìí ò ti gba nǹkan tán sọ ní so wọn ṣe tàbí òkú ọ̀rọ̀ wọn ni bẹ́ẹ̀ bọ́ sí Algeria ní Farkous ní ẹ̀yìn wọn lè gbọ́rọ̀ rẹ̀ Abdulmajid Juma wọn lè gbọ́rọ̀ rẹ̀ yìí Lazar Sunaikira wọn lè gbọ́rọ̀ rẹ̀ àwọn nìkan mọ gbọ́rọ̀ wọn ni àwọn bíi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ṣe pé wọ́n wà nídìí ọ̀dà camp ní ọ̀hún yẹn ni nítorí ẹ kó jẹ́ kí ló gba àwọn eléyìí ní ulama salafiyun wa du'a salafiyun wa talabatu ilmi salafiyun òun gbogbo àwọn tá à ń sọ yìí yusibun wa yukhti'un yusibun wa yukhti'un eléyìí ni tí a mọ̀ fáwọn àfáàgbà tó tún wà nílé kọ́ńtà ìtì nǹkan ṣe kọ̀ọ̀bí tó sọ. شيخ ربينا احفظ له كرامته هو تاج على رؤوسنا ولكن الحق أهب إلينا منه wọ́n kábẹ́ mú opposition wọn kábẹ́ fi ṣe ìdáàmú àwọn èèyàn pé nǹkan sọ̀rọ̀ àyàn gbọ́dọ̀ sọ tó ẹ̀sìn yẹn ni ó yẹ kí àwọn náà ní kó ṣe pé kí káwọn èèyàn ti mú wọn fáwọn nǹkan míì tó ṣe pé àwọn náà sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà táwọn ń dìfẹ́ǹdì Lazarus ní tí Sheikh Fali ìtàn orí wọ́n ṣe ṣe ìdáàmú wọn pẹ̀lú ẹ̀mí ó túmọ̀ sí pé àwọn right ìgbà táwọn ń dìfẹ́ǹdì àwọn alábí ń gbà ẹni tí àwọn tí ṣe fálì tó ń fáyà àwọn alábí tó bà dá àwọn alábí ni àwọn náà padà wá bà dá ó túmọ̀ sí pé ṣe fálì ló right àwọn rọ́ǹgì gbà ẹ̀ tọ́bá láwọn àwọn ọ̀rọ̀ àwọn ṣe sùúrù fún wọn gbà ẹni bẹ́ẹ̀ làwọn obìnrin náà sọ pé kí ni àwọn náà tí wà convince náà ni lórí pé káwọn bá dáa rẹ̀ so àwọn nǹkan wọ̀nyí náà àwọn kan pọ̀ tí a lè kà jáde torí pé iṣu tó ṣe pé èèyàn mọ̀ ní but à ń sọ fún àyàn láwùjọ ọ̀tọ̀ tó bá rí pé kò wúlò fún wọn àwọn èèyàn kó sínú ṣìrkíyàtì wọn kó sínú kùfìyàtì lórí ìrànlọ́ ilé ìlàwà bízí ara pẹ̀lú táàmù àṣọ ọ̀rọ̀ ìkọ́wọ́n ni a sọ nítorí parí pé kí ni àwùjọ wa wọn ń bẹ́ńbẹ́ wọ́n dẹ̀ spread àwọn mọ́nájì wọ́n dẹ̀ spread dáadáa tí gbogbo àná ń rí bẹ́ẹ̀ ni àwọn àfáà sọ ní ẹ̀gbọ́n kò lórí kábíkí nǹkan bí ṣe bó ti láàrùn bẹ láàrin àwọn afásún náà ni a sọ ti jíwá dákẹ́ lórí ẹni sọ àwọn tó ń dìfẹ́ǹdì wọn ti ní sí àkàtà àwọn náà ni bá rí pé sẹ́ni bọ́ọ̀lì tó ń dìfẹ́ǹdì àwọn ènìyàn ìtàlérò fẹ́ fi jọ ní àwọn àǹfààní sọ wọn lè rí bí lọ sọkùtà níbọ̀ nínú wọn jáde kúrò nàìjíríà sì kó lọ bí lítọ́ ti kéwú nìkan láwọn dìfẹ́ǹdì àwọn ìkọ́nà ni wọ́n lè sówó láti wọn fi wèrè wọn ni àti àwọn kan dákí ní orúgbó àwọn tá ń dàrú rẹ̀ náà tó ṣe pé ní táwọn ẹnu àwọn àfọ́ kòlé lórí ni wọ́n dìfẹ́ǹdì àwọn ẹgbẹ́ náà ń da súnà rù àwa nítorí ìbanilórúkọjẹ́ táwọn kan ṣe nìka àtòyẹ́ kàtò kéèkéé àsọ̀ntàǹsọ̀ náà adólórí yẹn eléyìí tá a dẹ̀ dólórí náà ìtàn fáwọn àfá àtọ́jú àwọn àgbà àfá tí wọ́n sọ òun làwọn náà sọ yìí so káwọn èèyàn mọ̀ da gbogbo ẹ̀rú kọ́ra wọn bá kí ṣàrán sọ́làmù alaykum wa rahmatullahi wa barakatuh. سائل يقول ما رأيكم في من يبدع الإمام ابن حجر والإمام النووي رحمه الله تعالى طبعا هذه فرقة والله أعلم يعني دست على أهل السنة وظهر تظاهرت بالحماس ضد البدع حتى صارت أصل البدعة كأنها من أشد أنواع الكفر وكان مغزاهم من هذا الفتنة وتفريق وتصديع صفوف السلفيين فما وجدوا شيئا يعني يفرقون به السلفيين ويصون عليه الا ابن حجر والنووي وابو حنيفه والشوكاني ورشيد رضا الى اخره مجموعه وابن الجوزي فراحوا يكون جهميه وراحوا يطعنون وراحوا يشوهون وهدفهم تشويه وتمزيق السلفيين اولا السلفيين ليه ياخذون العلم هؤلاء ليه يقرأون من كتبهم ليه يقول حافظ ليه يقولون كذا الذي يقول قال الحافظ ابن حجر قالوا مبتدع يسألك هل ابن حجر مبتدع أو ليس مبتدع تقول ما أقول مبتدع أقول أشعري عنده أشعرية الناوي إيش في إيش فيه أقول عنده أشعرية بين يقول لا أقول مبتدع بس ما أقول ما يلزمني هذا ما يلزمني شرعا أن أقول هذا السلف كثير ما يترجمون لبعض المبتدع ولا يقول مبتدع ولا يقول قدري ولا يقول رافض كان يترجم له ويمشي فما يلزمني أن أقول فلان مبتدع فلان مبتدع فلان مبتدع فلان يلزمني أبين بدع وإذا جئت في كتاب وأحذر منها فأنا أقول الآن إن ابن حجر درس المنهج السلفي وعرفه ولم يستطع أن يصدع به ولا شك أن عليه مسؤولية فيما سجله في كتابه فتح الباري من أمور وعقائد الأشاعرة الله يتولاه لكن رجل ثقة رجل خدم السنة لا يستغني طلاب السنة عن كتبه الكثيرة مكتبة كلها في خدمة السنة صلى الله عليه وسلم هفوات فقط ما كانت إلا في بعض المواضع من فتح الباري وقد انتقدها السلفيون ومنهم الشيخ بن باز ومنهم الشيخ العباد ومنهم الشيخ السعدي حذروا وبينوا ونحن ندرس في فتح المجيد وفي غيره نقد للنووي وفي غيره نقد للنووي أيضا وبيان ما عنده من تأويلات فنحن نقول أشعري النووي عنده أشعرية الأشعرية وقصة أكثر منها يحرم هذه الأشعريات لكنه خدم صحيح مسلم وخدم السنة علوم الحديث ألف فيها بارك الله فيك أشياء ما يستغني عنها أهل السنة فهم ثقات عندنا مثل ما أخذ سلفنا عن بعض من وقعوا في بدع مثل قتادة وقع في القدر ومثل سعيد بن أبو عروبة كذلك ومثل غيرهم ممن وقع في بدعة القدر أو بدعة الإرجاء أخذوا عنهم لأنهم حملوا العلم وفيهم الثقة متوفرة والصدق والعدالة موجودة فيهم فأخذوا عنهم فنحن نقول إن هؤلاء ثقات ونقول علوم السلف فنستفيد من كتبهم وإذا سئلنا عن أخطائهم نقول نعم عندهم أشعريات موجودة في فتح الباري وموجودة في شرح صحيح مسلم أما سائر مكتب كتب سيد آه، آه، كتب ابن حجر فهي عبارة عن مكتبة في الرجال ألف عددا من الكتب وفي سنة في السنة ألف عددا من الكتب المطالب العالية وإسحاف المهرة وفتح الباري ومقدمة فتح الباري أشياء كثيرة كثيرة كثيرة تهذيب الكمال لسان الميزان كل حياته أفلام خلف السنة وقع في هذه الأشياء هذه الأشياء توقع فيها نحذر منها وتلك الأشياء التي تخدم السنة ولا نستغني عنها نستغني منها ولا نقول من لم يبدع ابن حجر مبتدع ولا نقول من ترحم على ابن حجر مبتدع كما يقول هؤلاء السفهاء المدسوسين الذين دسهم أعداء الإسلام من المبتدعة دسوهم في صفوفنا لإيجاد البلبلة والزلازل والفتن فهؤلاء شر من من أهل البدع والعياذ بالله وقد فعلوا الأفاعيل في أوساط السلفيين وكلما تخلص السلفيون من مثل هذا النوع جاءوا بنوعيات جديدة تلبس اللباس السلفي وتحارب المنهج السلفي تحت هذا الكتاب فنحن نحذر من هذه النوعيات ووالله لقد بلونا فيهم الكذب بلونا في هؤلاء الكذب في حقيقة أنفسهم وفيما يقذفون به الأبرياء من السلف وأخيرا هذا الصنف ليس مقصودهم ابن حجر والنووي إنما مقصودهم التخريب في أوساط السلفيين وإشاعة الفوضى والبلبلة في أوساطهم ونسأل الله أن يريح الناس بشرهم نعم يقول هل الذي يكذب على رسول الله صلى الله عليه وسلم كافر كفر أكبر وذلك لقول صلى الله عليه وسلم من كذب عليه متعمدا فليتبوأ مقعده من النار والمباءة هو المكان اللازم الذي لا يفارق فما جوابكم على هذا الإيراد؟ لا المباء المباء ما هو ما يفارق منزلك مباء وتفارق وتأتي وقد تبيعه وقد تموت وتنتقل عنه فالمباعة ليست أمرا لازما كما يقول هذا بارك الله فيكم لكن إن كان هذا يستحل الكذب على رسول عليه الصلاة والسلام يتعمد يستحل تعمد الكذب على النبي صلى الله عليه وسلم فهو كافر وأما إذا كان لا يستحل الكذب فهذا بعضهم كفره كإمام الحرمين وجمهور أهل السنة لا يكفرونه هو مرتكب كبيرة ويعني مستحق لهذا الوعيد إن أنزله الله به إن لم يتب كسائر أهل الكبائر نعم يقول هل يكفر الحج كبائر الذنوب أم أن الحديث بخصوص الصغائر فقط لا الحج يكفر الكبائر إن شاء الله يجب ما قبله كما قال صلى الله عليه وسلم إلا الحقوق حقوق الناس لا جهاد ولا حج لا جهاد ولا حج حقوق العباد كما جاء في الحديث أن رجلا قال يا رسول الله أرأيت إن قتلت في سبيل الله أتكفر عنك خطاياي قال رسول الله صلى الله عليه وسلم نعم إن كنت إن قتلت وأنت صابر محتسب مقبل غير مدبر ثم سأله عن سؤالك سأله السؤال فأعاد السؤال فقال نعم إن قتلت في سبيل الله وأنت صابر مقبل غير مدبر إلا الدين هذا يفهم منه أن الكبائر فيما بين وبين الله تسقط عنه وأما فيما بين بين العباد فلا نعم كان يقول بيع كتاب وهو بعنوان انصر أخاك ظالما أو مظلوما ونظرات ثلاثية في آراء الشيخ ربيع هل رددتم على هذا الكتاب؟ ما رددت عليه لأنه أحقر من أن يرد عليه لان أولا قد يكون هذا الكاتب يهودي قد يكون نصراني قد يكون شيوعي قد يكون بعثي قد يكون من أي دين من أي نحلة وأراد أن ينصر أهل البدع على ربيع لأن إن شاء الله دعوة ربيع إن شاء الله هي الدعوة السلفية فاحتقارا له ما رددنا عليه رد عليه بعض الناس جزاهم الله خيرا تبرع واحد اسمه حسام القوصي ورد عليه في أشرطة شرطة وبين قال قد يكون هذا الكاتب يعني هو مجهول وقد يكون شيطانا وانا ازيد اقول قد يكون يهوديا وقد يكون نصرانيا وقد يكون شيوعيا الى اخر ما قلت فهو يعني جاء بهذا الحديث وهو من أشد الناس مناقضة ومصادمة لهذا الحديث فأنصر أخاك ظالما مظلوما كان مبدأ جاهليا ينصر أخاه قد يكون ظالما قد يكون مظلوما أما صاحب هذا الكتاب فنصر الظالمين الذين طعنوا في أصحاب رسول الله عليه الصلاة والسلام وطعنوا في بعض الأنبياء وقالوا بالحلول ووحدة الوجود ونصر أذناب هذا الصنف الظالمين الذين أساءوا وأهانوا المنهج السلفي وأهله فما ذهب ينصر إلا الظالمين فتبا لهذا الكذاب وملأ كتابه بالأكاذيب بارك الله فيكم وهو أحقر من أن يتصدى لرد عليه لأنه يحمل في طياته أكاذيبه عند الرجال أما عند الببغاوات ودعاة الباطل وأنصار الباطل الذين أعيتهم الحجج فلجأوا إلى الأكاذيب والإشاعات وهذا من ثمار الحزبية التي نضجع أهلها نعم بعض الإخوة يرسل لي أحيانا رسائل لماذا لا تبدع فلانا كما يبدعه فلان سبحان الله إن كنت تريد العلم فقل لي لماذا لا تبدع فلانا لماذا لا يكون فلانا مبتدعا أنا أعلمك إذا كنت فعلا لا أبدعه وكثير من الناس الذين قال لي لماذا لا تبدعهم أنا ما أعرفهم أصلا يعني لا رأي لي فيهم ولا يجوز أن يقال لي رأي مقابل رأي أحد أبدا لكن في الجملة أقول يا إخوة هذه المسألة يجب فيها العدل والعدل صعب لا يكاد يبقى معك أحد لا يكاد يبقى معك أحد لك ما تميل مع أحد تدافع عن كل أهل السنة بالسنة ما تعتدي ولا تكذب ولا تفتري وتحفظ جناب أهل السنة وتدافع عن الحق بمقدار علمك ولا تزعم أن علمك هو الذي يجب اتباعه لكن هذا علمك هذا الواجب وأنا أقول للإخوة يا إخوة احفظوا لعلماء السنة جنابهم واعرفوا لهم فضلهم ولا تجعلوا أحدا حجة في نفسه وإياكم والبدعة الحديثة التي تقول أجمع أربعة أو أجمع ثلاثة فوالله ليس بإجماع ولا يجب اتباعه ولكن المسألة هي أن الحق يتبع حيثما كان واعلم أنك إن كنت متكلما اليوم فغدا بين يدي الله مسؤول إياك أن تعتدي على أحد إياك أن تعتدي في الحكم إياك أن تخالف أصول السلف الصالح رضوان الله عليهم وخذ من الحق ما ظهر لك أنه حق وإن كان المخالف من علماء السنة المعروفين فأعرف له فضله وأثني عليه ما أقول أمسك لسانك عنه أقول أثني عليه وإن لم ترى رأيه وليكن في علمك ويقينك أن العالم السلفي السني إن اشتد بلسانه فإنما هو لغيرته على السنة والدين واجتهاده في الجهاد في سبيل الله ولو سكت ربما حصل أكثر لكنه يجاهد في سبيل الله لكن لا يلزم أنه مصيب فقد يصيب وقد يخطئ وهو مأجور على الحالين إن أصاب فهو مأجور لاجتهاده وإصابته وإن أخطأ فهو مأجور لاجتهاده وجهاده لكن المسلم يجب عليه أن يتبع الحق فإن التبت عليه الحق فليلتمسه من عالم رباني غير المتكلم في المسألة يعني لو اختلفت أنا وشيخ فاضل من الشيوخ الفضلاء في مسألة في الحكم على رجل وسمعت كلامي وكلامه وظهر لك أن كلام الشيخ أحسن من كلامي ليس عاطفة ولا تعصبا لكن كلام حججه ظاهرة وحججي قاصرة خذ بكلامه وجدت أن كلامي هو المنصور خذ بكلامي التبس عليك الأمر اذهب إلى عالم غير المتكلمين لأن بعض إخواننا هداهم الله يختلفون في كلام عالمين ويلزمون إخوانهم بأن يذهبوا إلى عالم هو طرف ويقولون ما نقبل إلا أن نذهب إلى فلان هذا ليس تحكيما هذا إلزام لكن اتفقوا على عالم رباني ليس طرفا ما يعرف له شيء في المسألة واذهبوا إليه وقولوا يا شيخ بدون أسماء يا شيخ اختلفنا في رجل فأخوهنا يقول إنه مبتدع لكذا وكذا وكذا وأنا أقول إنه ليس مبتدعا لكذا وكذا وكذا ونريد رأيك يا شيخ فيما سمعت وإذا كان عندك شيء تفيدنا فيه في المسألة غير ما قلنا فنحن نستفيد وهكذا وأنا أقول يا أهل السنة أربعوا بأنفسكم وأعني أهل السنة حقا وصدقا ليس أهل الدعاوى وإنما الذين أصولهم أصول أهل السنة وفعلهم فعل أهل السنة ونفسهم نفس أهل السنة وجهدهم مع أهل السنة أنتم قليل والأمة بحاجة إليكم فلا تفتتوا أنفسكم وتتفرقوا حيث لا يشرع لكم هذا أسأل الله عز وجل بأسمائه الحسنى وصفاته العلى أن يحفظ علماء السنة وأن يوفقهم إلى اتحاد الكلمة وأن يوفق طلاب العلم إلى العدل والعلم ويذهب وحر الصدور والغل والحقد ويجمع, ويجمع القلوب على الحق والهدى والتوحيد والسنة الصافية والله أعلم صلى الله على نبينا وسلم أحسن الله إليك شيخنا وبارك فيك يقول السائل يا شيخ هل أنت تدافع عن علي الحلبي ومشارك في منتدى كل السلفيين وبارك الله فيك لا لست محاميا ولا مدافعا عن أي إنسان لأني لست موظفا في مكتب محاماة وإنما أنا داعية أدعو إلى كتاب الله وإلى سنة النبي صلى الله عليه وعلى آله وسلم نعم سئلت مرتين أو ثلاثا عن الشيخ علي الحلبي هل هو مبتدع فقلت ليس بمبتدع وما علمنا عنه إلا خيرا ولما انتقد على عدة مسائل نظرت فيها ثم تكلمت معه حولها فبين بأنه على خلاف ذلك وأسند ذلك بكلام له مكتوب سابق وقال في كثير منها كيف تؤخذ علي هذه الآن ولم تؤخذ سابقا وطالما قد أخذت سابقا فهذا جوابي فلما شد علي مرة الشيخ ربيع وطالبني أن أبدعه اضطررت أني أجلس مع فضيلة الشيخ عبد المحسن العباد وأخبرته بالخبر فقال لي كلمة لا أحب أن أنشرها حتى لا تكون سبب فتنة لأنها كانت قاسية لكن خلاصة هذه الكلمة قال لم يصب ربيع في أخينا علي فأخونا علي من مشايخ أهل السنة والجماعة وهو سلفي وهو من خيرة طلاب الألباني وعيب على بعض الإخوان الذين يلزمون الناس والمشايخ بإلزامات لا تلزم شرعا من لم يبدع فلانا فإنه مبتدأ يلزمك أن تقول بقولي هذا هو مذهب الخوارج وهو مذهب الراحضة وهو مذهب المبتدعة كما قال شيخ الإسلام ابن تيمية هذا هو مذهب إن لم تكن معي فأنت ردي هذا مذهب الهوى لا يلتزم بكتاب الله ولا بسنة رسول الله ولا يرعى حق المراقبة في كل كلمة تقال القضية ليست قضية الشيخ علي الحلبي القضية ليست قضية الدفاع القضية العلماء الذين ما بدعوه إذا هم يدافعون عنه هذا هو الأسلوب أنا لي من الشيخ علي إلى الآن أكثر من ثلاث سنوات ما اتصل بي ولا اتصلت به ولا راسلني ولا راسلته ولا راسلته فكيف أكون محاميا لشخص ما أعطاني وثائق ومنقطع عنه يا أخواني نحن نتكلم عن دين نحن نتكلم عن كلمات سيسألنا الله سبحانه وتعالى عنها إذا ادعى شخص في شخص شيئا وعلم واطلع فإنه لا يلزم أن يكون الجميع قد اطلعوا بمثل ما اطلع وإذا وصل باطلاعه إلى الابتداع واطلع آخر ووصل بحاله إلى عدم الابتداع فإنه لا يلزم الجميع أن يقولوا بقول فلان ولذلك طالبوا الشيخ عبد المحسن العباد أن يبدأ الحلبي وطالبوا الشيخ عبد المحسن القاسم أن يبدع الحلبي وطالبوا الشيخ عبد الرزاق البدر أن يبدع الحلبي وطالبوا العلماء الأجلاء الأكابر الذين لم يبدعوا الحلبي الحلبي بشر يصيب ويخطئ لا نقبل منه الخطأ وننصحه في الخطأ ونقبل منه الصواب ونعبده في الصواب هذا هو منهج أهل السنة والجماعة منذ دخل علينا هذا المذهب وهو مذهب الإلزامية شق الصف كنا سابقا في خير ولكن عندما دخل هؤلاء الذين غرروا على المشايخ وفتنوا المشايخ وجعلوا من من الحبة قبة كما يقال بدأ الضعف في صفوف السلفيين وتفرق شذر مذر وأنا أذكر من عشرين سنة ومن سبعة عشر سنة ومن خمسة عشر سنة ومنذ أكثر أيضا من عشرين سنة نصحت بعض المشايخ يا شيخ انتبه لفلان الذي حولك فهذا لم يطلب العلم وهذا ربما تحصل بسببه فتنة فيقول لا هذا أسد في السنة هذا أسد في السنة أو يقول هذا صلب في السنة ثم تمضي الأيام وتمضي السنين فإذا هذا الأسد يبدع هذا الشيخ ويبدأ الشيخ يستصدر نفسه من أجل أن يبدع هذا الصغير وهكذا تفرق أهل السنة شذر مذر وتفرقوا إلى عدة مجموعات هذا عنده مجموعة وهذا عنده مجموعة وهذا عنده مجموعة من المستفيد يا أخواني من المستفيد يا أخواني الدعاة ويا طلبة العلم ويا مشايخ المخطئ نقول له مخطئ والضال نقول له وال وحتى الشخص الذي انتهينا إلى أنه مبتدع وندين الله عز وجل بذلك نقول بأنه مبتدع ولا نلزم الآخرين الذين يقولون لنا لا أخطأتم هذا ليس بمبتدع فإن الفتنة إنما جاءت بسبب أننا خضعنا لمذهب المبتدعة في كثير من أقوالنا من حيث لا نشعر خضعنا بقولنا إن لم تكن معي فأنت ضدي إن لم تبدع فلانا فأنت مبتدع بعض المشايخ الأجلاء يقول بأن قاعدة من لم يبدع فلانا فهو مبتدع هذه قاعدة باطلة لكن عند العمل إذا به يخالف ما يقول على العموم يا إخواني أهل السنة على خير والمشايخ على خير مهما اختلفوا ولكن استفيدوا من التجارب لنا ربع قرن في هذه الفتنة وما زالت المحنة هي هي وأيضا كذلك تحول الشخص الذي لم يبدع إلى أنه مدافع من أين جبتم هذا الكلام يكون الشخص سؤال عن شخص قبل قبل عشر سنوات قبل خمس سنوات ما تقول في فلان هل هو مبتدع فيقول الشيخ لا ليس بمبتدع فيقول إذا يدافع عن الشيخ إذا اجعلوا كل من لم يبدع هؤلاء الذين تكلمتم فيهم بأنهم عبارة عن محاميين وليسوا مشايخ ولا دعاء هذا أولا ثانيا هل أنا مشارك وعضو في منتدى كل السلفيين فالجواب لا لست عضوا ولست مشاركا ولا كتبت فيه حرفا ولا أعرف رابط كل منتدى السلفية وهناك إخوة فضلاء ينقلون بعض فوائدي وبعض المسائل في كثير من المنتديات ومنها منتدى كل السلفيين وغير منتدى كل السلفيين ويشكرون أيضا على ذلك تبليغ الدعوة حتى لو نشروها لو نشروا لأشرطة ومقالات في منتدى كل الملاحدة وفي منتدى كل الزنادقة وفي منتدى كل اليهود وفي منتدى كل النصارى لشكرتهم ودعوت لهم لأن النبي صلى الله عليه وسلم بل وجميع الرسل كانوا يذهبون إلى مواقع ومجالس أهل الكفر من أجل أن يبلغوا دعوة الله حافظوا على أوقاتكم وبالله التوفيق So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. and He is the hearing, the knowing.